ṣẹ̀ṣẹ̀ mi ṣàgódò ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ṣẹ̀ṣẹ̀ mi ṣàgódò àrà tí ń bá dá àrà kéńgé. Daniel. Ẹ bóò ni. Ọ̀gá ńkọ́. Ọ̀gá òsì nílé sá o, àmọ́ màdámù wa lé báyìí. Ọ̀gá òsì nílé sá. Ṣé ọgbà wọ́pìlẹ̀ ní náà lé sá ni? ọlọ́gọ̀ òsì ńlẹ̀ sà mo ní sọ́kà wà nù ilé ọgọ́ òsì ńlẹ̀ o. ara sa ò tí o. ẹ ká ló wí. mo ní ọ̀hún sí nílé báyìí báyìí báyìí pé màdàmú ló wà ń lé. ẹ màdàmú wà ń lé. bẹ́ẹ̀ ni sà. ọ̀dẹ̀bọ̀ ọlọ́gọ̀ òsì ńlẹ̀ sà. ah irú ìwò náà lọ̀gá rìn wọn ní wọn ní ń wá kí wọn wọn pè mí ni wọn ní kí wọn bá ń gbé ọkọ̀ rìn kọ́ńfàǹtì pé ká sáfíìsì ẹ o. ìyàwó wọn sá wà ń lé. ẹ gé ìyọjú síyà sọgbọn ọkà ilẹ̀ akú ìbá máa ké tí márùn sọ fún màdàmú náà bẹ́lẹ̀ ìbá máa lé wa. ẹ ká san o ẹ ká san o àbórí òkè wọn wà ní. iye kúkú sí ilé ẹ̀kọ́. yàrá. ẹ̀gbọ́n mi ló dání lòlí wá gbé kọ́. láì mọ̀ kókó tí bá dé ìbàdí rẹ̀ wá kí ló tó tó gbé. àwọn ètò ti tún bí ẹ̀rọ onídàá fún ayé máa pàdé. Ah. Ah. má débi mọ́ ìjọ tó bá tún débi mo máa yìnbọn pa ẹ́ ni. Ah. wá lè mọ̀ pé ẹ mẹ́nu lé o ẹ nǹkan kan o èyí sì pé bóyá ìwòwò náà lẹ́wà ẹ sáré sọ bóyá àwa sọ pé bóyá mo rí kọ̀pìlìtì yìí ni ẹ wá yẹyẹ ẹran tó béèrè yẹn ló jẹ́ gbẹ́gìrì ọ̀sán ẹ ṣeun ẹ ṣeun. bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. fọlọ́nṣọ mo ń dá ẹ lóhùn. kí ló ṣẹlẹ̀. kí ló ń porúkọ bọ̀bọ̀ tó máa ń bá ẹ tó ṣe yẹn ṣé màgódò àbí ṣọ̀gòtẹ̀dọ̀ àbí ṣọ̀gòdò. ṣàgòdò. I don't even want to know. ẹ kí ló ṣẹlẹ̀ sí ṣé kò gbé mọ́tò lọ ni. o ní kó wá kó wá gbé mọ́tò right. Yes. Can you imagine o dé sitting room nìyẹn o kànlẹ̀kùn tó tó ẹ pé ó ring bell máa gbọ́ lókè ó já fine sitting room la pè bí ó tún ní guts ó wá bá mi lókè nínú bedroom bẹ́ẹ̀ my bedroom. káàtì ìwà ló wà wọ bedroom yẹn wá dáa kò sí problem pé mo wà mo ṣe bọ́ta láti inú bedroom ni. so ẹ ó wọ bedroom mi wá. ó wọ bedroom wá bá mi. jọ jọ mo fi ọ̀nà bá mi. jẹ́ kí n bi ẹni question kan ṣé kò kí n ṣe pé ó bá ẹ ní. please i don't even want to go there. ẹ mi ìfẹ́ wo ṣàròrà fi mí sílẹ̀ mi ìfẹ́ rántí because ìwọ ló fàyè káyè gbà ẹ ìwọ ló fàyè gbà náà torí bóyá ńgbà mi ti mà sílé gbogbo eré burúkú tó máa ń bẹ ṣe tẹjọ máa ń ṣe tẹjọ máa ń ṣe wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ torí ẹ̀ ló jẹ́ kó ní kó ti wá bá mi lókè. kí ló tó ń sọ̀rọ̀ báyìí ṣé ti máa ní kó wá bá mi ṣe mọ́tò ṣé mo ní kó wá sínú bedroom mi ni ṣé bedroom mi ni mọ́tò wà ní. dá mi lóhùn náà ó kò jẹ́ nǹkan tó yẹ pé mo rí pé mo láì because of ọmọṣẹ́ ìwọ náà máa worú nǹkan tó ń sọ fún mi náà so lè rò pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn bó ṣe rí yẹn ó lè nírú èrò ọkàn bẹ́ẹ̀ yẹn lọ́kàn láti wá sí ilé mi kó dẹ̀ wọnú bedroom mi wá. What are you talking about? fọlọ́nṣọ́ toró mọṣẹ́ ló ṣe jẹ́ kó nígọ̀sì láti wá jálẹ̀kùn mọ́ mi lórí ẹ́ má bínú o ká tiẹ̀ wá gbọ́ ní ọ̀la kúkú ṣó bá máa lọ jínú grave ni kó a máa bẹ̀ ṣe mọ́tò mo béèrè lọ́wọ́ ẹ̀ ni I don't even want to see him again. ìkọ́ tí mo fẹ́ ni I don't want to see him again. yes. ara ló sì rè mí ẹni wánú ilé yín wá gbọ́kọ̀ kí wọ́n bá ń sáfíìsì ẹ̀ tí n sì bá yín lé ebi dandan ni kí n wọnú ilé tí n ò mọ́ wò mo sì wọnú ilé làbàkẹ́ wa ń sọ fèmí pé ó ṣe ajá wọlé bíi wèrè báwọn wèrè létí ta kété etí mi lè fi ń bú mi ó létí mi ta kété ó lé mi ọlẹ́nu mi rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ah! làbàkẹ́ ìjì ọmọ.

wo ọmọ olóúnjẹ ti wà ní kíní tí ó fẹ́ ta oúnjẹ ẹ̀yìn àwa jẹun tán mu wò pé à èmi ò máa rí ọ pé kí ló ṣẹlẹ̀ sí òní jẹun kó tó máa lọ. ǹjẹ́ kí ló dé. mo ní mọ̀ jẹun. ọgbà ìwá láti lè yìn. mo ti fún. pẹ̀lẹ́jà rè. mo ti fún. ọ̀fúlù láìsí táǹkà mọ́tò àbí táǹkà jẹnẹrétọ̀ níbo lọ ti fúlù. mi bá tiẹ̀ jẹ́ nọ́ọ̀sù epo kọ̀ọ̀kan mo ní mo ti fún mo mọ̀ dáadáa nǹkan kan sí ọ tí nǹkan bá sí ọ ní bá mi sọ̀rọ̀ báyìí sọ ohun tó bá ṣẹlẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀ sí ọ. jẹ́ ń sọ nǹkan kankan fún ọyẹ wáyà ọ̀rọ̀ kan lè kan bá lé kọ́mọ kan jẹ́jẹ́ mi mo jókòó mi tó ti yọ mọ́jọ rẹ̀ ọ̀tá bọ̀ fi mí lẹ̀. ìwọ àti ta ni ìwọ àti ta ni. èmi àti ta ti tírí eighteen ni mo ní òfin mi lẹ̀. ta ti tírí eighteen sọ̀ǹtà àbájẹ̀bù ni ṣé nọ́mbà ìwọ ọmọ sí ni ni. ọkọ̀ tọwọ́ mi ń jọ sí. mo dára sọ ohun tó bá ṣẹlẹ̀ fún àmọ̀ bá ṣe yanjú ẹ ọ̀rọ̀ wo nìkan lẹ̀ tí nǹkan bá lé ṣé bá lé wà mí ni àbí bá lé wà mí ọgbà mẹkáníìkì làwà kí ló ṣe ọ́ la béèrè. mo sì ní o fi mí lẹ̀ ẹ̀bùn oúnjẹ wọn gbé wá ẹ̀ lọ jẹ́ ìjẹun ìjẹun. káwa lọ jẹun káwa lórí ìjẹyà. ìyẹn bá yẹ sọkò sí ọlọ́run mo ní ìwọ ìjẹun. sókùnkùn fún ọ ní sọ. ọ̀rọ̀ ti dùn mí lẹ́mìí ọbẹ̀ èwo ni ẹ ẹ̀dùn ọkàn mi tó bẹ̀rẹ̀ sí sunkún ṣé ìwọ lọ gbé àpótí ìdìbò lẹ́kìtì ni àbí wọ̀nà dìfìtì àbí kí n tiẹ̀. ẹ bá lérò pọ̀ náà ni ó dìbò ẹ tó wọlé lẹ́kìtì ó lérò tó pọ̀ ní ọlẹ́ni lẹ́yìn ni. ṣé wò wá léèyàn lẹ́yìn ni. kò ní mí nì kò ní mí nì ẹ padà ẹ padà. kí ló dé tí wọn náà gbé pop sọ́rùn a sì ní padà ẹ ẹ mo ti gbọ́ kò sí wàhálà ṣé ọ̀sá jẹun báyìí lọ fẹ́ sọ ọ̀ jẹun ebi ò pọ̀ tẹ́ ẹ bá pọ̀ tọ́ bá wa yín dìnnà rẹ ni o.

ìgbà tó má irú kí lèyí irú yé o ṣé tọwọ́ epo ni àbí ta ìrora yọ. Mm-hmm. ó ti tó ọlọ́run ní pé tí èmi yá èmi mọ̀ pé èmi ò bí ọmọ olè èmi mọ̀ pé nǹkan yóò kò kó ṣojú lásán ọlọ́run kó ṣàánú mi torí nǹkan tó ò ṣe lọ́sàn-án tó ò ṣe tó ò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo ẹ̀kọ́ dédé wá dé bó ṣe dé yìí ọlọ́run á jà fún ẹ̀ àmì mọ́mì ẹ̀sẹ̀ lè mọ èyí tó dùn mí jù ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fọlọ́runṣọ́ àti ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ kọjá ọtí ẹ̀ dúró rárá. kò sẹ́ni tó máa ṣe kò sẹ́ni tó máa ṣe sórí fọlọ́runṣọ́ yẹn kò náà gbọ́dọ̀ dúró kó lèmi lọ kó o lè wọ́n lè lù pa kan ju táyà sí lọ́rùn wo bí irọ́ lè ṣùn pa èmi mọ̀ pé kì í ṣolè sẹ́ lẹ́ẹ̀kan sí mo tún tẹnu mọ́ ni ó kì í ṣolè èmi mọ ọmọ tèmi. ó tiẹ̀ dà ẹ kàlẹ́ mọ́ mi. pẹ̀lú ọkọ mi. ẹ jọ kẹ́ni bo ni má kiri o mi ò bá tẹ́ni bo di wá sí bí o ẹ jọ mo fi ọlọ́ọ̀bà bẹ̀yìn ẹ̀yin kọ́ ni wọ́n bá ń bí mọ́ mi ẹ̀yin ni mo wá rí nǹkan tí mo dẹ̀ wá rí fún òòlì nǹkan tó kéré jù ni sáré bí ó ṣe wà ó ti sú ẹ̀mí o wọ́n ní wàá sinmi lópin abẹ́òkúta má rọ̀ kọ́ lópin èkó sẹ́ni ibi tí mo bá ọmọ yín dé ó ti sú mi ẹ jẹ́ kó máa lọ́ọ̀lọ́ ẹ̀ kó má délé mi mọ́ ò débi tó máa pagó mi o. fọlọ́sọ jọ lọ́ọ̀ mo fi bẹ́ẹ̀ ọlọ́run ò ní gàárín yín rú èṣù gan ò ní nípa lórí ayé yín ṣàánú mi má jẹ́ kójú tì mí. mọ́mí ọlọ́run jẹ́ kárẹ́ sùn mọ́mí ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí lẹ́nu ẹni tó yẹ pé olè ló ń jà kiri ó ti bà mí lórúkọ jẹ́ tí máa ń lọ báyìí wọ́n ní ọkọ òde ló ń lọ yẹn ṣé ìyẹn wà ní oríkì mi níjọ́ tó bí mi lọ́mọ wọ́n sọ mí ní orúkọ wọ́n sọ mí ní fọ́nà sọ àkàmú ní oríkì tán fún mi ẹ jọ ṣé wọ́n àtàṣọ lè mọ orúkọ mi ẹ dá mi lóhùn ẹ wá sọ fún mi pé ẹ kí n jọ kí n má bínú kí n má bínú kí ni ẹ jọ mo fi ọlọ́mọ bẹ̀ yín o tó bá yẹ pé mo jẹ́ ọmọ yín tó yẹ kẹ́yìn lẹ́bi mi lọ́mọ ẹ ní lajúlẹ̀ yes mo gbà mo dẹ̀ ṣetán láti tọ́jú ọmọ ẹ láti tọ́jú òun gangan pàápàá ẹ wá jọ tó ẹ bá mi bá sọ̀rọ̀ anything tó bá ní lórí ọmọ lórí ara ẹ̀ àjàjà owó upkeep tó bá fẹ́ kí n máa san mo ò máa yìí láti máa fún un ẹ má jẹ́ kó bá mi sọ̀rọ̀ direct mọ́ ẹ̀yin ni kẹ́ máa pe aago mi tẹ́ bá dẹ̀ ti ń pè mí lọ́wọ́ kan màá máa jẹ yín ẹ̀yin ẹ pè mí kẹ́ ní ẹ ní ìdí kankan látọwọ́ ẹ kí wọ́n sọ pé mi ò fún yín ẹ jọ̀ọ́ má yẹ kó pè mí mọ́ o ó tán jù bẹ́ẹ̀ lọ. ìjọ ọkọ mi ìjọ ọkọ mi Ọlọ́run mo fi bẹ́ẹ̀ Ọlọ́run ò ní yà mí ẹ̀mí dààmú mọ́ Mami, ẹjọ́ torí ọlọ́run mo pọ̀ yín lé o kò yẹ kí wọ́n bá yín o ó yẹ kí n pè lórí fóònù o bọ̀ mo fẹ́ wá bá yín kí n jẹ́ kẹ́ ẹ mọ èrò ọkàn mi ẹjọ́ torí ọlọ́run ẹni tí tẹ bá need tẹ mọ̀ ẹ́ pé òun ló ní lórí àwọn ọmọ ẹ lórí ara ẹ má jẹ́ kó bá mi sọ̀rọ̀ mọ́ ẹ pè mí lórí aago màá sẹ̀jẹ̀ sí ó dàárọ̀. mo dáná Èdùmàrè má fi kàn mí ìwà tíntìn lójú àìsàn ni àìsàn ni àìsàn ni. ara ẹ̀ nù èmi èmi ni làbákẹ́ sọ̀rọ̀ sí i ara ẹ̀ nù o tẹlomi bá lóun fẹ́ jẹ́wọ́ tí wọ́n sọ pé ò ní fún wọ ò ní fún yóò sá pé ó lẹ́mìí débi pé yóò jẹ́wọ́ ni èmi ni làbákẹ́ ń sọ̀rọ̀ sí ọ mi rí pẹ́tẹ́pẹ́tẹ́ ó lè tì mí rí káláwá kò sí tí ò fi bú mi tán ó ní mo dúdú bí ìdí ìkòkò sọ̀rọ̀ sí mi ó ní orí mi dàrú èmi ya wèrè èmi lórí mi ò pé. Ah! kí ni ń bẹ lára ẹ gan kí ni ń bẹ lára ẹ tí ò sí lára sídi ah! okó bèjì méjì àyà sídi náà ni. ọ̀rọ̀ púpọ̀ ló ní mo wá fún ìjọba rẹ̀ sáà. ọkọ̀ yẹ ẹlẹ́fọ̀. ẹgbẹ́ tí mo mọ̀ ọ́n jẹ́ ẹgbẹ́ tí mo mọ̀ ọ́n jẹ́ làbákẹ́ lọ rẹ̀ o ẹgbẹ́ tí mo mọ̀ ọ́n jẹ́ dé. olóògùn ti ń ṣàkóso. pẹ̀lú ọdẹ pẹ̀lú kùbẹ̀rẹ̀ ọdẹ pẹ̀fọ̀n mo pàdé ẹ̀ ń bèbí ọ̀dàn ó ní mú kòkó tábà mi wá mo lára alẹ́ rẹ̀ ò ní jẹ́ ń fún ọ ó ní tára alẹ́ ìwọ̀n ọ̀bà wá jẹ́ ń kọ́ mo ní àwòrán báyìí ìní aró oko àkùdànù báyìí ilẹ̀ rùbù ọ̀dàn kù làbákẹ́ tó o bá ti fojú kan èmi ṣàgòdò àjàní àtòrí bẹ́ẹ̀ wù kí jìnnìjìnnì mi ó bú ọ tí bá ti ń sọ fún ọ ní kọ́ ọmọ gbà kọ́ ọ bá ti rí mi kí náà rí ọmọ dùn ni. <laughs> bódélé aláré aré wọn bá mi ṣe bódélé ayọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wọn yọ̀ mí ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bódélé Ọ̀rúnmìlà ń gbẹ faṣọ Ọ̀rúnmìlà ya ifá níbi ìtò ńkọ́ àjọgbá yìí báyìí níta gbé àjọgbá yìí báyìí níta lòkò ibi ìsàgbò bá gbéjà tó bá fara kómi kó tọ̀ yìí lọ́mọ aráyé gbé fún tí làbàkẹ́ bá ti fojú kèmí ìsàgbòdò àjàní àtòrí bẹ́ẹ̀ wù kọ́mọ̀ mọ̀ ti ń ṣe mọ́ gbogbo tí n bá ti bá sọ ni kọ́ mọ́ gbọ́ kó fi gbogbo ara rẹ̀ kó fi bọ́ mi kó fi jẹ̀ mí. ojú ní gbayì lọ́wọ́ orí o àtẹ́lẹsẹ̀ ní gbayì lọ́wọ́ ọ̀nà aṣọ funfun ní sì gbayì lára o èmi ṣàgòdò àjàní àtòríbẹ́wù tí n bá ti dọ́dọ̀ làbákẹ́ kí n mọ̀ gbayì ni o kí inú làbákẹ́ ọmọ dùn sí mi kọ́ mọ̀ gbé yìí fún mi <laughs> gbogbo nǹkan ara rẹ̀ ni kọ́ mọ̀ fi gbé yìí fún mi. ó ti rí bẹ́ẹ̀ làbákẹ́ ó ti rí bẹ́ẹ̀. lélẹ̀ mi ni mo ṣe lù ọ bí omi òjò tí mo lù ọ bí mo ṣe ń gbé ọ ni wọn mọ ọ bí ọ fún bàbá bọ ṣẹ tán. 노래 you. ìyàwó fọlọ sọ ọgbà níjì ọgbà pé tí ń bẹ láàmì ju tọkọ ẹ lọ tó o bá gbé wọ ọ mọ̀ pé nǹkan ló gbé ẹni gbé wò lórí ìyọnu ẹ ń ẹrù abẹ́ni gbé. ayé ni wọ́n jẹ́ àjẹkù. I go to. adánlójú ni kì í ṣeré adánlójú ni kì í ṣeré. olùsàlálà olùsàlálà pẹ́pẹ́ yìí sùn ojú pẹ́pẹ́ yìí lójú oorun olùsàlálà olùsàlálà kọ̀ǹkọ̀ yìí sùn lálẹ́ odò làbákẹ́ ọgbọ́dọ̀ fún ọgbọ́dọ̀ owó tó ọba ti fọ lókè ní ìsàgbọ̀dọ̀ kí èèyàn bá ní ìwé tí débẹ̀ gbogbo yóò di clumpsy yóò sì clumpy pọ̀. bá ní dẹ́fìlà kò ní rí gbogbo bọ́dì mi mo fẹ́ kó rí mi láti irun orí dé ìkànnì ẹsẹ̀ mi torí tèmi àti ẹ̀ bá pàdé wo làwákẹ́ bó o ṣe dáa tó ilé ẹ̀ ni mo ṣe máa bọ́ ọ dọ́gba àjọ máa dọ́gba pọ̀ ni. ẹ má yọ mọ́ mi ẹ má yọ mọ́ mi èmi ṣàkó ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ọ̀hún ẹ má yọ mọ́ mi èmi ṣàgódò ẹ má yọ mọ́ mi èmi ṣàgódò ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé. wọ́n ní kẹ́ má sọ̀rọ̀ yìí ṣẹ́nu ló wọ́ sí i ọgbọ́n lè dá ẹ tún fẹ́ rìnrìn àlè tẹ máa ń rìn lọ dáhùn jíṣẹ́ sàkáwé lè wọ kàdá ìwọ́n go èké ẹ dá mi lóhùn. Ah! ó ń lọ àbí kẹ́rì bẹ̀lẹ́gò ìwọ káyọ̀ kíkọ́ mi ti for this house. Ah, ah. Hey, I go tell you say na house. Na Aisha dey sit down dey carry yansh like this. Dey wait for you. I go wait for you for the house. And I know wetin go do I go do to pay you. I no go give you. Ebi ni màá fi pa ẹ́. Sori gbogbo ẹ̀fọ́ tó kó síbí yẹn, gbogbo ni màá filẹ̀ tó wúrẹ́ máa jẹ. Onírò àlù rádaràda. What? sí nínú ọmọkùnrin má lè bímọ. ẹ ṣàgọ́dọ̀. gbogbo tó ń sọ kí mo bá wà o làbákẹ́ mhm. jẹ́ kí n sọ irú ọkàn mi tí mo bá wà fún ọ. mo ń gbọ́ ẹ. ọ̀rọ̀ tí mo bá wà rí làbákẹ́ níjọ́ tí mo ti máa wá sínú ilé àtijọ́ náà mo ti máa wọ̀ tó máa wù mí orí ẹ̀mí mi ò dúró sí mo nífẹ̀ẹ́ rẹ o làbákẹ́. nǹkan tó yẹ kó ti sọ láti jọjọ́ èmi èmi náà nífẹ̀ẹ́ èmi náà nífẹ̀ẹ́. o hmm? nífẹ̀ẹ́ mi. o lè ti gbọ́ wọ́n ti ti gbà. Ah, sórí bó ṣe lọ gbọ́ o ti gbà yìí alábàkẹ́ ah, ọ gbádùn mi tó. Ṣàgódò hmm? báwo ni ìwọ náà ṣe fèsì any style tó bá fẹ́ ni màá fún ẹ. àbàkẹ́ yẹ sáà ló pè yín fún mi. ajé kí n jókòó téèyàn bá pẹ́ lórí yín ẹ̀sìnkìsì àmọ́ báyà ń bẹ. ẹ ó yá jẹ́ ká gòkè lọ́hùn àyè. mo ti ṣe ìyọnu ìyá máa wọ́ bọ̀ lẹ́gbẹ́ ẹgbẹ́ tó ti yọ àwọn kọ́sítọ́mù ti máa gbé dèmí sọ́ọ̀bù tó ti yọ èmi ò pè ọ́ lórí aago tó ti yẹ wà á pè ọ́ lórí aago ibi tí yín fa ti yín fa ìtì rẹ sí mo sọ fún ọ lórí aago tó gbọ́ ọ ah, gbádùn mi tó ṣe tó gbà mí. bàbá ẹ. burúkú mà tún ti bẹ̀rẹ̀ báyìí kí ni mo ṣe fún yín gan pàápàá tẹ́lẹ̀ sọ mí di olórí burúkú nínú ilé yìí. ẹ ẹ mà fẹ́ sọ mí di olórí burúkú nínú ilé yìí kẹ́ ẹ mo mà ti dáràn nínú ẹ tún ti wọlé gbé mi lówó ẹ mà máa sọ mí di olórí burúkú mi ìdẹ̀ nígbà fún yín ọlọ́run gan ò ní fún yín ṣe. kí ló dé ìyàkúlé kí ló tún dé àǹtí George ẹ wò lé ní wàhálà gidi máa ṣẹlẹ̀ o. wọ́n ti wọnú ilé wọ́n ti gbé mi lówó mo kó owó àti líìsì tí mo fẹ́ nǹkan tí mo fẹ́ lọ rà lọ́jà sínú ilé ni mo dẹ̀ wọlé líìsì ni mo bá lórí tébù mi ò bówó. ṣé torí ẹ̀ lẹ fún apariwo látàrọ. ṣé ẹ ta ni òwò àmọ́ òlè nínú ilé ìtẹ̀wá ń pariwo tẹ̀ ń pariwo tẹ̀ ń pariwo ẹ. àwọn olórí burúkú fìrídìí ọ̀kìn àlọ́kọ́ lòún kígbe ẹ wò ẹlẹ́yìn kẹ bọ́ síta wọ́n kẹ wá fún mi lọ́wọ́ mi o. ilé ìsọ ẹ máa bọ̀. ẹ jáde síta. ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́. kí n tún ni kí n tún yẹn gangan ló ṣẹlẹ̀ lówó délẹ̀ ló má ṣẹlẹ̀ báyìí sí yín lẹ́nu bẹ́ẹ̀ ṣe wà yẹn owó mi tẹ kó nínú ilé ẹ rọra wọlé ń sìn kẹdẹ kówó mi fún mi kí n dẹ máa lọ lálàáfíà. kíkí àti ìmọ̀ ni kí ni wọ́n rí gbọ́ ṣe fẹ́ sọ pé ìgbọ̀nba ṣe ń pẹ́ látàárọ̀ ni. ẹ kí ló wá kọ́ mi pẹ̀lú gbogbo ariwo tẹ̀ ń pa kí ni tèmi ń bẹ̀. ó máa kàn ẹ́ ó máa ṣàwò ọmọ ẹ lára by the time tó bá máa kàn ẹ́ pa báyìí wàá lọ lẹ́yìn jẹ́ kí n sọ fún ẹ wọlé sì kẹ mú owó mi kẹ kó síta fún mi ni owó mi tẹ wọlé tẹ gbé tẹ mú lìsì orí ẹ tẹ fi sílẹ̀ tó jówó abẹ́ ẹ̀ tẹ kó sápò òun ni mo fẹ́ gbà. olè èmi kó yín. question ẹ wá ń káwọ́ gbéra fún. mọ́mì kí ló ṣẹlẹ̀. láìdé òde máa gbà mí wọ́n débi báyìí sí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé èmi wọnú ilé àwọn mo wá jí wọn lówó ṣé èmi ti kúrò nínú yàrá mi látàárọ̀ ni èè jáde nu ilé látàárọ̀ ah. wọn jáde. wo má bàa mú mi yẹn parọ́ torí a ti mọ̀ pé irú ìyá lọmọ irú rọ̀bọ̀rọ̀ ọmọ ìyá tẹ̀dẹ́ ń ti ta má bàa yẹ ẹ̀ parọ́ ìyá ẹ̀ wọlé wọn ti gbé mi mi jáde mọ́ mi ẹjọ́ àwọn ọ̀nà nǹkan tó bá wù ní kẹfì wa nǹkan tó bá wù ní kẹfì wa. a lè máa fa ìlànà wa a máa fa ìlànà wa. tí wọ́n jẹ́ ìfọ̀kànlè ọ̀rọ̀ yóò lè dúró kiri ẹ máa jalè kiri àtijọ́ olórí burúkú làwọn pípù iṣẹ́ kọ̀ọ̀kan ṣe o àwọn pípù ti yá ẹ̀rẹ́ o. ìlànà tó bá kú mọ́ mi lọ́wọ́ ńkọ́. tó bá kú mọ́ mi lọ́wọ́ ńkọ́ àbó ti fún ni. mo ṣé kò ń ṣe ilẹ̀ mú owó láìdé mo irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu ẹ̀yìn ṣé kì í ṣe mi mo mú o ṣé bí èmi àti lájọ wà nílé látàárọ̀. mo ń ṣọmọ pé mo gbàgbé sùn lọ lẹ́ǹkan yẹn. ṣé ọ ọkùnrin kú lé o èwo ló tún ṣẹlẹ̀ o òpá àti junction báyìí láti ń gbọ́ ariwo yín bọ̀. a ah, ṣe lè wọ̀nyí ìyá kúnlélé ó dé ló bẹ̀rẹ̀ sí ní pariwo pé èèyàn kan wọnú ilé àwọn wá jí owó wọn. ṣé wọ́n mọ nǹkan tó dùn mí jù wọ́n ní mọ́mì ló gbé owó wọn. ẹ kí ló ń dùn wọ́n gangan náà because èmi àti ẹjọ mọ̀ pé àǹtí mi àwọn ló máa ń gbé nǹkan ní nǹkan olè ni wọ́n wọ́n máa jalè ń yọ máa jalè ń bá máa jalè ó ti ọkọ̀ ń bà wá lórúkọ jẹ́ wọ́n bá mi lórúkọ jẹ́ wọ́n bà wọ́n lórúkọ jẹ́ gbogbo mọ̀lẹ́bí gan ti sá fún wọn tán so kí lẹ kí lẹ wá ń sọ pé ẹ wò ó àǹtí ìgbà tẹ̀yìn sọ̀rọ̀ báyìí ẹni tó tún jẹ́ ọmọ ìyá wọn kí ni káàtà máa sọ. ẹ tó ń pé mo jẹ́ ọmọ ìyá wọn náà ni mo fi ń bá wọn sọ tọ̀rọ̀ bá inú ilé inú nǹkan náà jẹ́ mo ti ń sọ mo ò sọ ń ta gbangba káwọn náà dẹ́kun olè jíjà kọ́ máa jalè mẹ́kọ́ máa jalè mẹ́kọ́ o mọ̀ pé mi gan fún ara gbogbo valuable things mi báyìí mo máa ń kó dání jáde ní ti bá ń bọ̀ sànú lé pé mo lẹ́nu ẹ sí mi àǹtí <laughs> mi ẹ má bínú but ṣé kọ́ wọ́n máa pe ọkọ mi ní ìlú òyìnbó pé ẹ̀gbọ́n ìyàwó ètò gbà sílé olè ló ń jà kiri ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe ìtìjú ní fúnyàn ni ìtìjú ni. Ah. ojú ẹlẹ́dàá yín tó mo lè má má jalè tẹ́lẹ̀ àmọ́ eléyìí nìkan ni mo mú ṣe ní nǹkan tẹ́ ẹ sọ ń sìn tó wáyé pé ń tòótọ́ ń tòótọ́ ni ẹ gbé owó ìyá Kúnlé tẹ mọ̀ pé ẹ gbé o ṣe yé láìsí yẹn gbọ́dọ̀ change ẹ ẹ gbọ́dọ̀ change rárá tó pé ìyẹn gan ni kẹ́ ẹ dúró lé lórí tẹ bá ti wá rí o ṣùgbọ́n létà ò tèmi o ti bá wá létà gbọ́n pẹ̀yìn lẹ gbowó lówó ah, nǹkan tí máa bá yín fà nǹkan tí máa bá yín fà ara yín á kọ̀ ṣé wọ́n ti lọ ni. ẹ ẹ máa jókòó tí nǹkan máa máa sọ báyìí máa jà yìí ṣàgòdò ṣàgòdò ọ̀ ń fèsù lẹ́sẹ̀ ọ̀ ń fèsù lẹ́sẹ̀ ọ̀ràn ń wá pípọ́n ojú mi ṣé ẹ̀ ní sanwó ni ẹ̀ ní sanwó yìí. Ah, ah, ah. nígbà ẹ wá bí ń jẹta mo ṣàlàyé fún mi mo ní mo ti pe gbogbo àwọn ọ̀gá lọ́gàá mọ́kálíìkì bí ẹ sì mọ̀ pé mi náà ni mo ṣàti po gbogbo wọn dẹ́yìn a sì ti pe mítẹ́nì mo ní bàbá ìwà o ó ń béèrè owó wọ́n sì ti ní tọ́lọ́mbà ti máa jẹ́ wá àgàdà owó. ẹ ga àgàdà. <laughs> ẹ ga á dọ̀ owó tèmi. ẹ a kò lè yín sọ ma pé yòókù yìí mú jẹun yìí ń bọ́ yàwó bọ́mọ rè é fẹ́ sanwó ọ̀rọ̀ ẹ ti yé mi ká sọ fún mi kí n má gbé mi fún tẹ́lẹ̀ àbí wọn mm, rẹ máa mú gbalẹ̀ lọ́wọ́ ẹni ti rìngùn mọ́lẹ̀ yìí mi nílé mọ́. èmi èmi èmi ìgbín ṣe o. ọ ṣe mi ni. mi èmi ìgbín ṣiṣẹ́. ọ fi ìgbín ṣe iṣẹ́ yìí. ẹ mi èmi. èmi mú ṣiṣẹ́. ẹ ti àlè mi. èmi gan mi èlò ṣàngó sí ọ èlò ya èsì yìí mi nílò èyí ẹ jẹ gbọ́nà lówó bọ́ọ̀ bá fẹ́ pípọ̀ ojú mi ẹ wọlé báyìí ká kówó mi rá èjì bá ń lọ. Kùránì àti ìsànpá náà lè dúró pọ̀ tó ti yé yín. lọ́ọ̀rì kówó mi rá. àní ẹni sùúrù tó ti yé yín á sọ wọ́n à ṣàmàdé ẹ bá sà. ṣé ṣàmàdé yé ṣàbọ̀lẹ̀. ẹ bá sà. báwo má fún mọ́tò tẹ̀mí lẹ́sẹ̀ o. ẹ bá sà. ọ máa bọ́ ṣòkòkò. bọ̀ bọ̀ àní ẹni sùúrù bọ̀ bọ̀ jàre ebi àti mọ́lẹ́jì yín náà rè well done sir excellency excellency ẹ káàbọ̀ sà. dáadáa ni sà adúpẹ́ sà. ẹ lẹ́ o bàbá mi ẹ ṣeun. ẹ mi ò mọ nǹkan tó ṣe mọ́tò yìí mo dẹ̀ sọ fún ẹ pé tí bá ń lọ lójú ọ̀nà ò máa ń paná mo tún ṣe lọ́ọ̀sìn ló tún ṣẹlẹ̀ sí mi síbi tí wọ́n máa wòran nìyẹn. èmi lórí ìrìn yọkàn lọ dòó. ẹ ẹ á dẹ̀ paná. ṣé ẹ rí lásán tẹ náà mo ṣàlàyé fún mo ní ọkọ̀ yìí rìwáyà ò ṣiṣẹ́ lára rẹ̀. rìwáyà ló máa ṣe lórí ẹ̀ ẹ pé rìwáyà náà. ìbílẹ̀. bàbá mi mò ń jáyé o. lọ́ba ń pè rìwáyà wọ jàre ẹ ra sà yọ parí ẹ ní ìsìn. àwọn sí àmàlà mi wọ́n ní ọwọ́ ayé mọ́tò yìí wò. sí àmàlà tí ló ká gbọ́ fún yàrá kágbé ti kanṣu. ok àwọn ni rìwáyà. ẹ rìwáyà ni mi. mọ́tò yìí bàtà bọ̀ ń sin ìpàdé àti síbẹ̀ láti fi jẹ àmọ́ tí máa ń start ẹ̀ àtúnṣiṣẹ́ mo ò dẹ̀ fẹ́ kinní yẹn mọ́ wọn á bá wọn pé kí wọn bá mi ṣe wọn wá lẹ́yìn lẹ́ẹ̀ máa bá mi ṣe so ẹ wá bá mi check ẹ. a mo lè ṣe àbí kó ọkọ ni mo ṣe rú ẹ ẹ ẹ mọ àlùkò ọkọ tí mo ṣe rú ẹ di mẹkáníìkì. o lè gbomi orí hmm. gbomi orí. o o o jẹ búrẹ́dì ẹ fún mi ní kọ́kọ́rọ́ ọkọ. o sáà tiẹ̀ wọ kíní géèjì ló gbé wá sọ ọgbọ́ ṣẹ́bi géèjì ṣẹ́ǹtì ẹni àbíwò ní géèjì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a jọ máa fojú sí gbogbo ẹ̀dẹ̀ ìwọ alẹ́ ìwé ah, ah. rẹ̀ ẹ̀rọ sà. báwọn ṣe fìlà bí àwọn tí wọ́n ṣe kíní ìbú ọlọ́kùnrin. ìgbà tẹ wá sílé ní the last time ìyàwó mi sọ nǹkan fún mi pé ẹrú sọ nǹkú dẹ̀ dùn ún kan ọlọ́run bá jọ yín pé mi ò sí nílé níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó tọ́ dàbí rọ́ ah, mo jùlọ sí ọmọ gbẹ́wò. honey i'm so sorry mo ti wáyé pé kí n sọ fún ẹ eh, last time tí mo eh, gbé eh, mọ́tò mo ti bẹ̀rẹ̀. níbo ni ẹ ń gbà sí bọ́nẹ́ẹ̀tì ọkọ̀ bí mo ṣe sí báyìí mo fẹ́ sí bọ́nẹ́ẹ̀tì búùtù ló sí. ibi iṣẹ́ àrìn ló ti tẹ̀. ẹ sọ sọ fún mi pé ibi iṣẹ́ àrìn ni tẹ́lẹ̀. má sì búùtù o ẹrù wọn kó ẹ̀yìn búùtù iwájú lẹ́yìn wà bọ́nẹ́ẹ̀tì. ó lè dá lójú pé ní ìmọ̀ọ́sẹ́. ajẹ́rìíwáyà ni. ẹ ajẹ́rìíwáyà lódò yìí ọ̀dọ̀ àwọn ìyá o ṣe kọ́ lọ́dún òyìnbó yìí. ẹ musa gba certificate. ẹ má bínú ẹ fún mi ẹ wọ́n mi nì ẹ fún mi kọ́kọ́rọ́ yẹn. ajẹ́rìí wáyà ni mi ọ̀dà wọn yàgbó kan. ẹ inú ẹ inú ẹ kọ́ mo kò fẹ́ lò wọn kọ́ ní kọ́kọ́rọ́ yẹn. ẹ bá mi sí ní ọ̀nà. ẹ kó mẹ kó mẹ. bọ́ọ̀lù ẹ kó mẹ ẹ kó mẹ kó mẹ kó mẹ. lòdì àpè kó sí olówó kò ní bá. mọ́tò yóò bàjẹ́ púpọ̀ kó sì lè gbé délé ẹ jọ mú kí ọlọ́mọ. máa ṣe dáńfó mi dáńfó. àwọn ọkọ̀ sẹ̀pẹ̀tẹ̀rì ni mo ti sá. nǹkan tẹ dánwò fún ìyàwó mi ẹ má dẹrù ẹwù kọ no no no no i know i know but check kí check, jẹ́ kó mà tóbi jọ mi kó ti sọ fún mi pé mo ti gbẹ̀bẹ̀ yín fún ẹjọ́ mo fi ọlọ́run bá bẹ̀ tẹ́ ẹ bá ti wá sílé mi tẹ́ ẹ bá ti rí mi nílé ẹ padà sí àdúgbò mi tẹ́ ti wá sẹ́gbọ́. èṣù lágbára ni kò ní gbàlà èṣù lọ́ba ní ojú mi ọlọ́sìn ti ká kó no, no, no, mo ti gbọ́ tó bá jẹ́ pé kò ń ṣe kó ti sọ fún mi tẹ́lẹ̀ pé ẹ ti bẹ òun ni ẹ ṣe má dàrú. ẹ ẹ ẹ ti bá mi sí bọ́nẹ̀tì kẹta yìí. ẹ lẹ ìwọ lọ àdìẹ ti nọ́ọ̀sì ẹ o lè sí nǹkan kan ṣé ah, kò ní paná mọ́. sọ́kọ̀ yín ti rìn dáadáa ni. wọ́n ní ẹ fi ilẹ̀ ah! ẹ kó níwájú ọkọ̀ kọ́kọ́ náà ẹlẹ ẹlẹ ẹ má jẹ àgbàgbé ibi ya fọ̀rọ̀ ti ṣe ọ̀rọ̀ owó yìí ni. ebi ibi tí o ti rówó ni o ti gbé bọ́tò bọ́lẹ́ẹ̀tì mọ́ lọ́wọ́. eré yín yí bọ́ọ̀mù ń gbalẹ̀ báyìí ẹ wo bó o bá padà dé yín nírọ̀lẹ́ bí mi bá bọ́wọ́ mi lẹ̀ gbàlagbàdé gbowó èṣù lọ́wọ́ yín ẹ̀jẹ̀ ẹ̀lànà lẹ̀ gbàmù. owó èṣù ni. Ah, ẹ lọ́wọ́ èṣù rẹ̀ àmọ́ pé èṣù

yọ ọmọ ní bọ́nẹ̀tì wa ọkùnrin ní ìsìn ni pé wọ́n padà ó ta fà sókè òyìnbó ó ti gbàgbé pé àṣegbé kan ò sí ayé nìramọ ọ̀run ògbéké ayé nìrọ̀mọ́ ọ̀run ògbèké. ó ti gbàgbé pé lọ́lá tó ròkè ilẹ̀ ló ń bọ̀ dandan ẹni náà kà burú sámọ́là kejì ìgbàgbé ṣe é pé mẹ́rin ìtòkù tiẹ̀ ni ẹja ṣe rere rere ló pé ìwà ìka òsùnwọ̀n ẹjẹ́ àṣeré èrè ló pé torí ayé ní ìrọ̀mọ́ ọ̀run ògbèké ayé ní ìrọ̀mọ́ ọ̀run ògbèké ayé ìrọ̀mọ́ ayé nírọ̀mọ́ ọ̀run ògbèké ayé ohun tó pamọ́ lójú ènìyàn kedere mà ní lójú ọlọ́run. àmọ́ mi àwọn mi ẹ ṣì ṣe é dìde jọ á sí ìlú mọ mi ẹ dìde ẹ bà mí ẹ bà mi ẹ jọ ẹ dìde á sí ìlú àwọn <laughs> <laughs> Kedere mà ní lójú ọlọ́run. Ó fẹ́ ojú ojú tẹ̀. Ayé ìlọ́mọ. Igbá àfiwé kà la fi ń san. Kò wá tán bí. Mo dún kí ni mo dún dún dún dún kó má ṣẹlẹ̀. Mo dún dún dún dún kó má ṣẹlẹ̀. Ah. Mọ́mí mo sọ gbókù tó gbẹ̀ náà. Ah. In fact, mi ká ní mo mọ̀ pé wọ́n fi ṣe àǹtí mi ní pẹ̀lú lè tán jáyé gbogbo ọ̀rọ̀ burúkú burúkú burúkú tí mo sọ sí wọn gbà yẹn mo ò ní sọ mo ò ní sọ rárá ah, mo kí ló dé tàǹtí mi tẹ̀ para wọn náà kí ló tó para wọn. mo dẹ̀ dábọ̀ ọ̀rọ̀ yìí mo dábọ̀ ẹ̀ dábọ̀ ẹ̀ dábẹ̀ bó ṣe ń hùwà burúkú ẹ̀ ni mo sọ pé nǹkan tó dáa ló ń ṣe bó ṣe ń hùwà burúkú ẹ̀ ni mo sọ pé nǹkan tó dáa ló ń ṣe ẹ gbà mí ikú lọ́wọ́ ah! ẹ mọ kan ṣé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé àwọn pé ní nàìjíríà ta wà yìí ẹni tí ó bá gbé nǹkan jẹ tí ó kọ̀ tí ó kù seven years in prison ni ọ ah! oh, kí ni ṣé ẹ̀yin ẹ̀ṣẹ̀bí nàìjíríà lẹ̀ ń gbé kò tún wá escape o tó bá tún wá kú tán báyìí lọ́run ẹ fàyà ní straight. Ah àǹtí ṣé inú náà ni mọ́mí mi wá lọ báyìí. iná ah, ìwọ tó mọ̀ kọ̀ọ̀kan máa wò ó ń tiẹ̀ wò ní rírú ẹ̀. oúnjẹ ní ìdùn gan. ẹ mọ̀ fáwọn mọkálíìkì tá a bá ti ń ṣiṣẹ́ ẹrú tá à ń ṣe àwàdà mọ́ bí ó jẹ́ tìlù ọ̀gá mi ò rí mínírà bóyá kí n bá yín wà lọ. ètò ọ̀rẹ́ náà ti dà ìwọ ní fọ̀gbélé. ìwọ náà tẹ́sítì wẹ́lẹ́mu wẹ́lẹ́mu tèmi dayọ̀ wẹ́lẹ́mu. ọlọ lẹ́nu. ọmọ ilé ìgbẹ́ ń pẹ́. rárá rárá. ẹni gbèsè yíyọ kù ọmọ lẹ́ẹ̀. Ah! ọtún jẹun ọ̀n jẹun ẹni gbèsè yìí ń jẹun. okùnrin la fi gbé tìta. Hmm. ẹ lẹ́ o ah, sisi bẹ̀rẹ̀ jẹ́ tó e. ẹ pẹ̀lẹ́ ẹ ń sọ fún yín o àmọ́ kẹ́lẹ́ màlẹ́ ni èmi yóò ní ilẹ̀ ìrè <laughs> ọ̀dọ̀ mi náà ti rẹ́ ìdí rẹ owó rẹ ló ká gbà aláǹtí rẹ ní o. làbàkẹ́ ọ̀wá gbà mí. kò sí ètò kan mi náà owó wà lẹ́wọ̀ àfin lọ́wọ́. tí hmm. a rí mi olóòkú èkó tiẹ̀ ní ẹtí wọn fi pálí ẹja tó lé. <laughs> ẹ lẹ́ ń lélẹ̀ yìí ẹ hàn náà ti ara yìí kí inú o ẹ bọ́ nìkan tẹ ẹ ní tirẹ̀ tẹ ẹ ní mi ń bò mí ni. mo ní tó márùn bá ní. ẹ kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́. owó mi dajé ẹ lẹ́ o ẹ̀yin èrò ọkùnrin yóò dáa fẹ́ ọkùnrin rèé ẹ bọ̀ mọ̀ fún àwọn list ilẹ̀ káàkiri tá a bá ń ṣiṣẹ́ báyìí lórí ilẹ̀ yìí. wọ́n ṣe mí ni. àwọn bàbá tí wọ́n list ilẹ̀ fún wa nìyẹn. eléré ìdímọ̀ jà rọ́bà. bàbá owó yín wà nílẹ̀. ọ̀sẹ̀ ní eight thousand. bébì bébì ọ̀n tó mú mi ni ọ̀n mú mi. bàbá ẹ bá ti mí gògóńgò. ọ̀n mú mi. má ti mí gògóńgò. ẹ wo ẹ̀yin èrí ẹ̀rọ ọkọ̀ gidi fẹ́ ọkọ̀ yóò lówó lọ́wọ́ bí ìwọn wáìkè yìí ṣe ọ̀ndà e, ilé yàrúrú tu mẹkáníìkì. ẹ ti abilé yìí ò ṣeé rí. ẹ ti abilé yìí ò ṣeé rí. ìwọ ìwọ ìwọ yìí. torí mo mọ̀ yín tilétilé tilé wọṣẹ́ pàpàdé làbúrò yín tilé wọṣẹ́ mọ gálọ́pìn mọ gálọ́pìn làbúrò yín. ibi ìrẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rí mọ́. lóyún

ẹ má jẹ̀gàn mọ́ yín. Ah, mẹ́ta mẹ́ta. ẹ eh, eh, gbàgbà lé ẹ má pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ wèrè lé wèrè yọ pọ̀ o. jí ẹ jẹ́ mọ́ fún ọkàn mi ètè yín. èmi adé ah, ọtí ní ọta. ọṣẹ o eh, oṣù yóò ń bọ̀ kí n má pẹ́ tẹ́lẹ̀ yìí o oṣù yìí ń bọ̀ kí n má pẹ́ tẹ́lẹ̀ bàbá ẹ máa lọ bàbá ẹ máa lọ náà ẹ ṣáà nípa mi àkọ́kọ́ mi bízì náà. arábìnrin arábìnrin wọ ọkọ yóò dáa fẹ́ ìyó sán ní dáadáa ìyó rí ṣe eléyìí oògùn ló mú fẹ́ o. ẹ jọ kí ló kàn yín owó lẹ wá gbà ń bi kí n ti yín pẹ̀lú èmi àtọkọ mi. aláàrú làwọn tí wọn sọ fẹ́ lẹ́rù pé kí ló dì. wọn dá wọn lórí jàre. tata lọ máa tukú lẹ. Hmm. yàrá yọgọ ẹ má já mi láàwẹ̀ ó sì ti fèrè jẹ pé ọ̀ọ́ jẹ mọ́jẹ̀lé láṣìí náà ni ẹ wá eh? ẹ wá ẹgbẹ́ ìpínlẹ̀ ìwọ kan. ọmọ ṣeré ni eh. eléré jẹ tu. you are cooking yourself for the fire ẹ sinra yín lórí iná. lọ́jọ́ tóbi gbómi gbómi gbómi ẹ gẹ̀rà ọmọ ẹ eh, ń bẹ lára rẹ ńlẹ́ o ẹ mara abẹ́rìjà ọ̀ràn. yíyí orí kẹtẹ ń fẹ wọn mọ rìn wọn mọ sẹbẹ dábẹ lágọ. bíbí hmm? ó yá kówó yẹn kó lọ ṣe olóníìdẹ. mo nídìí ẹ mo ní ìdíyẹ nínú ọ̀sẹ̀ sábà ọwọ́ ojú ìbọn ọgbọ́n pàǹtí ìdí rẹ̀ ni <laughs> ó sọ ní ilé ọjà ah. sáwọ láti ilé ọ̀sẹ̀. ọ̀rẹ́ wa dákun mọ́ bínú ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ yìí ah. o. kí ni àbí kò ti ìyàwó ọkùnrin tí mo gbé ọkọ̀ wá síbí ni ìwà àtẹ̀jọ́ ń dọ̀wẹ́kẹ̀ ẹ̀ tún jọ ń jẹun bẹ́ẹ̀ títí bẹ́ẹ̀ ni mo wòye pé ah, bó ló ṣe ṣe náà bó ló ṣe rìn náà tó jẹ́ pé obìnrin tó jẹ́ pé tó bá dé bíbá yóò ṣe bíbá tó jẹ́ pé kì í bẹ́yàn kankan sọ̀rọ̀ tí ó le ju pa tí ó wà wọ́n ò àbí òun àti ìsàgódò kan náà jọ jẹun yìí tẹjọ ń kọ ọ bọnú àwo ni. Ah, ah, ẹ̀yin agbófinró ẹ tó ti dé ẹ ti dé ẹ fẹ́ ṣe investigation nù o. níbo ló ti rà agbófinró. ọ̀dà o èmi ò ṣe kankan o mi ò mọ bí mo ṣe ṣe o so ti yọ nísìn sọ̀rọ̀ ọmọbìnrin tó ń wò fúnra ẹ̀ ló gbé rẹ̀ wá bá mi ó ní òun o pẹ́pẹ́ fúru o pé ọkọ òun pé àléébù kan ń bẹ lára rẹ̀. Ah, sọkọrọ ilé àléébù ni. ilé àmọ́ ń bá bọ̀ yìí ó ní tẹ́ ẹ̀ bá wà nù ilé tẹ́ ẹ̀ bá ti jọ ń ṣeré ó ní kẹrin rèé gbíìkì. ó ní máa sọ sẹ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n wá ní àwọn ọ̀rẹ́ ẹ̀hún wá pé ń pé irú wa báyìí ọ̀pẹ̀lẹ́ńgẹ́ ṣubú làwọ̀ àwọ̀ ọ̀fọ̀ hmm. pé ẹrù ara wa pé gbàǹkọ̀gbì gbàǹkọ̀gbì. wọn mọ pé òpó tó mú lérò hmm. tó ti yọ nísìn ìdí náà bí mo sì ti gbé súnmọ́ lọ́wọ́ kan báyìí ẹ̀ẹ̀kan náà lọ́tọ̀ wò lọ́ba sọ ẹ̀ kí máa rí o kí ọlọ́mọ irọ́ ni ọtọ rẹ ti rí o. ẹ ṣàgódò ṣàgódò mo mọ̀ ọ́ dáadáa mo mara tó lè dá sórí mọ́ jẹ́ kémi pẹ̀lú rẹ̀ ká tẹ̀ra wa ọ̀nà tó gbà wọn bó lọ ti dà torí èmi náà nírú àwọn obìnrin bẹ́ẹ̀ tán kún àdúgbò wa tèmi náà fẹ́ mọ sá wọn ní wọn kọ́nà ẹ mo fẹ́ mọ sá wọn lẹ́gbẹ̀gbẹ́ kí mo sá wọn lẹ́gbẹ̀gbẹ́ ni mo ṣe. ìwọ náà fẹ́ mọ sẹ́gbẹ̀gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kọ wọ́kọ́ náà ni ọmọ ṣe tó yọ mo ti ṣàlàyé ọrọ ara mi fún ọ mo ní wọn ọmọ nǹkan kan ọlọ́ọ̀fẹ́ máa ṣe ẹgbẹ̀ẹ̀gbẹ́ gbẹ́gbẹ́ẹ̀gbẹ́ lọ́ọ̀ta sẹ́nu orí odò ni ìwọ náà lọ láyìn ah, kí ni sí fún rẹ ló wá bá mi bí mo sì ṣe ń rẹ tó gbé bídòwú náà wá mo sì ń wọlé kanlẹ̀ sára Ah, ah, àmọ́ ń dábàrà wa sòótọ́ ọ̀rọ̀ ṣàgódò nígbà téèyàn kébèjì wa ẹ̀rọ ló gbẹ́dọ̀ wá ọtún dórí àlàbà nígbà tó bá ti jẹ gbogbo àtó ti mórí àwọn ìbejì ọtún dórí wọn kodò báyìí nìsín ìbejì wọn ti separate láàrin ara wọn ọtún sọ wọn di peace square kí ni kí bàbá ìbejì gan mọ tọ́jú báyìí nígbà tí wọ́n bá ti lá gbogbo ìbejì jẹ tán. ẹ á máa ṣe pé mo mú gbẹni tó ti yọ bí mo ṣe ń gbẹnu sí tí mò ń fà bẹ́ẹ̀ tó ń lérí ndìdé sí i. wo nínú òkè sẹ́mi ò mọ̀ wọ́n ní tó bá jẹ búrẹ́dì tán tó bá mú mi. Ah, kí ni ọmọ tí springiri ọkàn bíi kankan ọ̀nà tán ni. ẹ ẹ ò dà jáwa sọ o ẹ ẹ tẹ́ bá sùn sí torí pé wọ́n ní tá a bá fi pamọ́ òní níyì tẹ́ bá fẹ́ sì rárun yẹn mọ̀ lọ́ta táwọn èèyàn tó bá bá irú bá ti wà mí báyìí tí wọn mọ kọ arákùnrin arábìnrin tó bá débi báyìí tó bá lọ sọ fún sọmọ pé ojú kan náà ó jọ ọmọ fi wà ní. ẹ wá gbà mí dákun sẹ́nu ilé ọkọ rẹ mọ lọ bá ní ebi fúnra ìyàwó rẹ lọ gbẹgbẹgì wá bá mi tí mò ń bá mọ léègì ẹ nǹkan tẹ̀mí kan sáà sọ fún ọ ni pé eh. bẹ́ẹ̀ bá dán wèrè o ẹ máa lọ dán wèrè yìí wò ta má dán wèrè wò bíbá yìí mọ́ ṣé eh. kọ́ máa fojú kiri wò wá. bẹ́ẹ̀ òkúta wọ bí yìí ni níjọ́ tá a ti ṣe sọ́kúta wọ bí ebi ńgbà tó wọ bí tí mò ń bá afsa ebi náà láàrin ṣe é sí. láìpẹ́ la ti rí ṣe sí. má yọ ṣe alárìsíkì mi má yọ kúrò láàrin yìí o. èmi ò yọ ṣe alárìsíkì rẹ nǹkan tẹ̀mí sáfọ̀ sọ fún ọ ni pé fò sílẹ̀ mọ sósì mọ bẹ́ẹ̀ bá sósì ẹ máa lọ sùn síta torí tọkọ rẹ bá wà nísìn ṣé ojú ọmọ kojú kan náà wọ́n mọ̀ jọmọ. ebi wọn náà ti béèrè òsì ọ ní ìsìn ẹ bá aláàmọ bá a ṣe ṣe ni lálálá mo ti kí wọn tán lálálá wọn ń gbà tà wá àwọn wo ló ń gbà tà wá àwọn àgùn lẹ́yìn jú ní ọmọ bíi ta ló wù mí o ọmọ bíi ṣídìmọ̀ ni o ṣídì ọmọ wọn ní ìlú làjẹ́ ṣídì òrékè lẹ́wà obìnrin lálálá wọn ń gbà wá ọmọ bíi ṣídìmọ̀ ni o agúnlẹ́yìn ju olólùfẹ́ o òrékè lẹ́wà ọmọbìnrin adúmáradán mi màmá rẹ o sídì sídì sídì ká sídì sídì sídì ká wàhálà ẹ̀ pọ̀. sídì sídì sídì kọ́tù. ó ṣe kẹ́ ẹ́ tẹ́lẹ̀ ti fọ̀rọ̀ ẹ pé dábàá pè mí ni dábàá pè mí ni sídì má sídì sọ́kọ̀ bàmí àti yèmí ọmí o sarah bàmí ọmí ni sarah ni mò ń jẹ́ má sọ mi lórúkọ tí bàbá àtìyá ò sọ mi. sarah ẹni bàbá àtìyá rẹ ọ ẹ so ti yí ọ ńgbà tó wà nílé yín ìní ọhọ ní sarah iwájú wọn sì ti họ sọ wá ní bó ṣe wá délé tèmi èmi náà wá bẹ̀rẹ̀ sí í họ látẹ̀yìn màá ní ṣídì ni wọ́n mọ̀ ọ́ pè ọ́ ṣídì ni mọ̀ ọ́ pè ọ́ ẹ́ ṣídì ni mọ̀ ọ́ pè ọ́ mi náà họ lẹ́yìn. màkúrò mi gbọ́ fọ̀ njọ́ kan máa ń máa ṣe ń rìn ara àkọ́ àmọ́ ibo mi lọ báyìí. mo fẹ́ dé workshop. Ah èní ọjọ́ ìsinmi èní Sunday ọjọ́ ìsinmi èyí wá fi yìn mí lọlé wọ́n lè lọ́ọ́ kú bò ó ò lè lọ́ọ́bì kankan. wò ó jẹ́ ìsọ̀ kankan kan fún ọ kì í ṣèdùnnú tèmi náà kí n jáde lónìí Sunday ṣùgbọ́n gbà kọ́ kọ́sítọ́mà tí wọ́n pè mí mm. tó ti yọ wọ́n ní búrẹ́ẹ̀kì o ó fẹ́ẹ̀lì ọlọ́mọ sì jẹ́ aṣorí ibú àwa náà àwọn náà là ń jẹ ṣé kí n tètè wá lọ́gbọ́n ṣe búrẹ́ẹ̀kì wọn kódà gan ó ti ra búrẹ́ẹ̀kì pààyàn tí ó ti ra kí nǹkan kó sí gbà kí n sì gbowó lọ́wọ́ wọn kí n sì máa padà bọ̀ ni. ọlọ́run o kí ìgbà yẹn tún bẹ̀rẹ̀ nínú ilé yìí nígbà wo ló bẹ̀rẹ̀ pé ẹ máa ń lọ bí iṣẹ́ níjọ́ ìsinmi tó yẹ ká ẹ sinmi ẹ tó yẹ ká máa fara wa mọ́ra ní èní ọjọ́ ìsinmi ká máa fara yíra wa. ẹ fara náà ẹ dàtọ̀ fara rora ayé kọ̀ tí mo jẹ́ bí ọbẹ̀ tí wọ́n fi sí bírò ló fi ní a máa fara rora ká máa fara rora akókó fara ròóròó àrùọ̀ láàárọ̀ àrò lọ́sàn àrò lóru ìkankan náà bọ̀ sí pàbó ni mo ṣe láàárọ̀ mo ṣe lọ́sàn mo ṣe lálẹ́ àwọn ọ̀rẹ́ mi ti ń pè mí wọ́n ní ṣàgódò wọ́n ní aago kan ọ̀sán ilé yẹn máa kó bòyàwó rẹ̀ pé tó o bá dẹ̀ kó bò láago kan ọ̀sán oyún tó bá níbẹ̀ ọkùnrin ní ebi ṣé wọn kó bò láago kan ọ̀sán. ẹ ṣàgódò wọn kà fẹ́ máa bú mi. kà fẹ́ máa ọ. ọlọ́run ṣọmọ. ọlọ́run ní ìsọ ṣìdíkàtù mọ́ mi kan ọlọ́run ní sọ. ó lè lọ́bi kankan ó lè jáde. wo ọmọ tó ṣẹlẹ̀ tí mo bá ti dé wọ́ọ̀ṣọ́ọ̀bù tí mo bá ń ṣe bírèkì tán kódà gan mo ti ní wọ́n ra páàdì lọ́wọ́ kákan kò sí tí mo bá ti kò sí i báyìí tí mo sì gbowó ọwọ́ wọn tó ti yọ ní ìsìnmọ́ padà bọ̀ nílé tó ti eh. yọ ọ̀wá ọmọ tó ṣẹlẹ̀ eh. lílọ tí mo ń lọ tí mo bá ti lọ tán kọ bọ́lé wẹ̀ kọ wẹ̀ kọ sákànkàn eh. kò ní ó lérò rò <laughs> kọ wá mú pẹ̀fúmù tí mo rà pọ̀ ń jẹ ta kò fin sábíyá méjèèjì kó tó fi sojú ara tó ti yí ọ kọ wá nà tẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́dì tí n bá ti dé wò lókè so mi mi ṣe kí mi lé gbọ́dọ̀ sọ̀mọ̀ àpọ̀ kẹ́ẹ̀dún ti di okunu okunu kárọ̀tì ní ìtọ́ mi. mélòó wá kú kẹ ẹ ẹ jọjọ ìwé. ìbejì náà ni nǹkan àmọ́ mo mú kọfà. jọjọjọjọjọ kú rẹ jáde. àbí wúṣì ni bóò ni. ẹ fìlà yẹn ó bẹ̀ǹgẹ̀ po. ó bẹ̀ǹgẹ̀ po. bọ́ọ̀ wẹ́nu ẹ̀mí ẹnu àṣà. ìwọ kẹ wẹ́n fìlà yẹn dàbí olóńgbò. ṣíbí kátù láàyè ṣíbí kátù.

nabat nabat mo ni mo rí òsì lọ́dọ́rùn. olórí burúkú ọ̀rá ni olórí burúkú ọ̀rá ni ṣé bírèkì tó wá tún eh, ṣe lélẹ́yìí ìwọ bẹ́ẹ̀ ṣe da tó yìí ṣé ibi irinṣẹ́ ìlú yẹ kó máa rún yín mọ́. kí tiẹ̀ ebi mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rún tiẹ̀ gan ebi mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rún tiẹ̀ ebi orí irinṣẹ́ mi mo ti rún ọ kí wálé àjọ lójú tó mẹ́mẹ́ sọ fún mi. ẹ pẹ̀lẹ́ o break master ṣé break master dẹ̀ ti pọ́ǹpù yín dáadáa. bo àǹtí nǹkan tó yẹ kọ́kọ́ béèrè nìyẹn náà kó tó di pé ẹ ṣe mí lè ṣe lọ́wọ́ ó ti fẹ́ pa mí ni. ó ti ń táàpù ẹ̀. ọ́ìlì ló dà sí mi láṣọ ọlọ́run ló ní pé kí n mú aṣọ dání ah. kí ni lọ fi change bá lọ change lẹ́rìí wa tá à ń bọ̀ tẹ́lẹ̀ bẹ̀ sí iná mi kí ni mo ṣe fún yín. ọkọ mi ò lè má da bírèkì síyàn lára káṣọ ẹ má stay. ìyá ẹ sọ ọjọ́ níjọ́ mo ti ń dà sí ìwọ náà la tí mo ti ń da ọ́ìlì sí ọ la sọ stay rẹ rí ẹjọ́ ló fẹ́ rò ẹjọ́ ló fẹ́ rò. ọ̀rọ̀ kí ló wá tà. ṣé ara ẹ̀ kí ni kò ló wá tà. èmi ò máa fún ẹ wo mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa yá aṣọ mọ́ yín lára. mọ́ta ni lára. òun ni. fásọyà mọ́ta ni lára máa fàṣọ bọ̀ rárá ah, ah, ah, olórí tó wà ṣe owó ìlànà. tí ọwọ́ rẹ̀ bá kan ọmọbìnrin ńlá níjọ́ mo ti fi ọwọ́ ńlá jẹ ìlọ rí ìlọ ìlọ bí ẹ̀ ń lọ bàrà fọwọ́ lọ́mọlẹ̀ fọwọ́ lọ́mọlẹ̀ lọ́sẹ̀ lẹ́sẹ̀ èyí ọkọ̀ ni ọkọ̀ gbẹ̀ bíi ángẹ́lì ni ó kì í tiẹ̀. gàgí lánìí ìdàgbọ́ òbúkú yìí ewo pé kó lọ gbọ́dọ̀ ká ṣe bírèkì yá ah, ọlọ́run á dá ẹ̀nà tiẹ̀. ìwọ tó jẹ́ pé làtàsírà ni ọ. ìwọ náà sì sì wọra ni. làtàsírà tí a fi ṣe ẹ̀rọ tó bá yìí. kí sì wọra. kẹ́rọ kẹ́rọ làbàtà má bínú pẹ̀lẹ́ ó ibi tó ti bọ́ kàn ah, ó má sí ilẹ̀ má sí má sí. sọ dẹ́kọ́rì ó o. dẹ́kọ́rì kan ó dàrú o. sinimá náà. wẹ́ẹ̀ tó sarah mogani. sidi ní ìbẹ́ lọ kí n na obìnrin o iná o iná o. ní sítì omi sẹ́rí ní sítì ni. ọ̀wá máa tọ́ ṣẹlẹ̀ báyìí. mi ò mọ àfikún. ọ̀wá lọ lé yín ọ̀wá lọ páàkì gbogbo ẹrù rẹ ọ̀wá máa kó bọ̀ nílé ọ̀dọ̀ mi ọ̀wá máa lo wíkẹ́ndì wíkẹ́ndì lọ́sẹ̀ fàrómẹ́ǹtì lọ́dọ̀ yín ẹ̀fàrómẹ́ǹtà kọ́ máa kó bọ̀ nílé ọ̀dọ̀ mi wíkẹ́ẹ̀dì kan ojoṣù ni ọmọ sòrò náà ọkọ Oh, come in. ti to see me. She tó ti pẹ́ to see fún so for me gbogbo bá ṣe máa ń ṣe bí kò yẹ kó máa ń tẹ́ mi lọ́rùn bọ̀ torí ìfẹ́ tó wà láàárín mi àti ẹ ah, ah. bọ́ bó ṣe ní kí n lọ kẹ́rì ara hmm. rọ bọ́ǹbù lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni wíkẹ́ẹ̀dì kan ojoṣù ni oògùn èkúté ló fi pa ẹsẹ̀ mi. tani tani tọ́ba ni ọ̀sọ̀kalẹ̀ lórí bẹ́ẹ̀ni. èmi. àjẹkúdó ẹ̀yìn sídi ó sọrí rẹ ò ní pinlẹ̀kùn ò ní ní ẹ̀yìn sídi sídi tó ti yọ gíláàbà kí o sọrí bẹ́ẹ̀dì kí o sùn lẹ́lẹ̀ sọgbọ́n. kẹ́ni. o ah. má ṣe mí léṣe náà o. èmi sídi sẹ́ra jí mi hùn lẹ́lẹ̀ mẹ́lẹ̀ hùn lẹ́lẹ̀ o mẹ́lẹ̀ hùn lẹ́lẹ̀ o lè hun lẹ́lẹ̀. mi lè hun o. mọ́tà sí gọ́tà lé o. tó o bá wá hun lẹ́lẹ̀ tó ti yọ tọ́wọ́ rẹ ọ̀ràn ilẹ̀ láti hàn àbí láti hun ọ̀sà lè hun ẹni. sídí sídí ọ̀yà hun àwọn ẹni ìnàtẹ́rẹ́ ẹ làbàkẹ́ bórí bẹ́ẹ̀ nìkan ọ̀nà dáadáa tí n bá rí ọtọ́ ọ̀fẹ́yìn lélẹ̀ tẹ̀gbọ́ ti burú bàrà burú tọ́tọ́ fún ẹ̀ fún ọ. ẹ wọ́n dájú ní lọ́wọ́ báyìí. ẹni sọ̀rọ̀ ẹ má ṣe wàhálà ẹ má dààmú ara yín pálẹ́tílẹ́ àwa méjèèjì lè ṣe tú sọm ẹ má yẹ kán bọ́ sílẹ̀ kájọ sórí bẹ́ẹ̀dì. tú sọm. ok come in. ẹ understand àbí máa analyze fún yín ọkùnrin ẹyọ kan ṣoṣo ó lè bá obìnrin méjì ní àjọṣepọ̀ lẹ́ẹ̀kan eh. ẹ lè ṣe lórí bẹ́ẹ̀dì. ẹ lè lè ṣe lórí ṣá ibi tó bá ti ká wa mọ́ ni ọkùnrin ẹyọ kan yẹn á wà lórí bẹ́ẹ̀dì obìnrin méjèèjì yẹn wọ́n á wà pẹ̀lú ẹ̀ bó bá ṣe ń tì í bọ̀ bìkan bó ṣe ń yọ ọba máa kì í síbi kejì hmm? bí ilé ayé ṣe ń dùn nìyẹn. Ah. ṣídì sọ̀rọ̀ ayé ẹ̀ lóde ẹ̀yìn làbákẹ́ ẹ lóò ní bá yọ tiẹ̀ jẹ́ uh-huh. mélòó lára mi èmi mi rè ọ̀pẹ̀lẹ̀ ń gé ṣubú làwọ̀ àwọ̀ ọ̀fọ̀ mélòó lára mi mò lè ṣe two sum oh. jẹ́ ẹ máa ṣe one sum day one sum day tó ti yé ọya bọ́ọ̀lẹ̀ lẹ̀ nígbà tó bá sì dìgbà bí bàbá tó wá owó òun ọ̀sán lẹ́lẹ̀ wá ló torí bẹ́ẹ̀dì. ayé lákè èmi ò nẹ ọ̀sẹ̀ yìí yìí pé bẹ̀rẹ̀ sọ fẹ́ mú yìí ni èmi ò nẹ́ni èmi mo ní. bó ayé lákè ayé lákè wèrè wo lọ́mọ wì báyé bá láàbọ̀ ẹ̀jẹ̀ ọ láàbọ̀ yóò ṣe jẹ́ pé kìnìkan láyé tiẹ̀ mọ́ ńlá wo rádaràdà má bàa fà á o. mẹ́rẹ̀ o èmi ò ní omi ni o fẹ́ jẹ omi o kí ni mẹ́sì ẹlẹ́jọ́. ẹ má bínú pé mò ń pariwo ẹ má bínú àmọ́. Ah, ah, ẹ wà selfish gan láti jọ ìtẹ̀ tí ń jẹ kínní ẹ sì jẹ́ kémi náà jẹ. kí wọ́n jẹ. kò lè jẹ́ yìí nìkan lè lè jẹ́rù nǹkan tó tó yìí náà. jọjọ jọjọ jọjọ gbéra ẹ lọ́bẹ̀ bẹ́ẹ̀ fọ ọkọ mi yìí mo nẹ́ ibẹ̀ bá ni. wọ́n fi ẹ́ tó bùsọ. lọ má lọ. èmi ò ní ọ̀rọ̀ jáde mo rí ẹni irọ́ mẹ́lẹ̀ mo rí ẹni mẹ́lẹ̀ mo rí ẹni mi náà mẹ́lẹ̀ irọ́ ìmí náà jọ ìmí náà ayé mi ẹ máa lẹ̀ hun ẹ̀ lẹ̀ bọ̀ ọkọ mi rí ọkọ mi àjẹkúdórógbò. ayé ni wọ́n jẹ́ àjẹkúdórógbò òkúkú ṣáyà láyé wọn ò pé ká má jáyé ayé tèmi ni mò ń jẹ ìjẹkújẹ àjẹkù. pé bóyá ká lọ sí media houses ká lọ report mi àbí kí ló fi hàn. tí màá sọ fún yín pé kò sùn mí rán ni mo pa kọ́ọ̀sì gbogbo agbára mi mo ti sà mi ò rí ibi tí wọ́n ń wáyọ̀ dé tí mi ò ti wáyà omi dé àǹtí ò dẹ̀ kí n rìn níbẹ̀ yẹn tẹ́lẹ̀ kó kó kó jẹ́ kí n yí ò kẹ́ẹ̀ta ara mi àǹtí mi ò kẹ́ẹ̀ta ara mi. ọjọ́ òun nàbà kí wọ́n bẹ̀rẹ̀ orí mẹ́ kó dẹ́rìn rìn Well, i think the best option is ká media house bí a instagram rí radio house television ká pe press conference ká ṣáà lọ ká ṣáà facebook and everywhere We a ta bá pariwo Ben, bẹ́ẹ̀ wọ́n á lè bá wa jáde ká fi ransom lé lórí pé tẹ́ bá bá rí ah, believe pé tá a bá gbẹrù gbèsè yẹn ó máa fẹ́ because tá a bá ti lè pariwo yẹn síta tí gbogbo social media ń ti gbé ẹ mọ̀ pé tá a bá padà wá rí sẹ́ẹ̀rì pa ti bára lórúkọ jẹ́ àbí ẹ̀rọ yẹn ni. Hmm, tó o. àbí ó tiẹ̀ wá sú mi tó bá tẹ̀ jẹ́ pé wọ́n jí gbé náà àwọn tó bá jí gbé síbí wọ́n á dẹ̀ gbàgò aráyè bá wọn sọ̀rọ̀. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ kárí rẹ̀ because even tó bá jẹ́ pé wọ́n jí gbé gan-an ní pàápàá ẹ ogun bá ṣe ń pè tó ọ̀gbẹ́ kọ́lé wọ́n á ti píìkì ẹ̀ tó dẹ̀ pé olóhùn tiẹ̀ níjẹ́ karógun pé wọ́n ń fọmọ́ ṣoògùn because eh, ọ̀sán kankan ló ṣàjáde ní ẹni tí ò ń rìnrìn òru. èèyàn tó sọ fún mi pé nǹkan sáré fẹ́ lọ ra provision kó tẹ́ padà wọlé lẹ́sẹ̀ ló dé ta wọ́ọ̀tì láti jẹta. àmọ́ akéwòde kì í rìn ọkùnrin o. ẹ tó nílé yìí ọ̀gá wà lóru ṣùgbọ́n àkíngbọ́n ní bára lọ́jọ́ òní bíkọ́sí náà ọ̀gá ọ̀dùn ọmọ ẹ̀ lè rí wọn rárá rárá. ayé mi ṣé bó ṣe rí mi yìí tó rí mi báyìí tí mo dúró ṣé mo jọ oníbàrà lójú ẹ. a lè sọ ẹ lè jọ oníbàrà lè má mọ. mo fẹ́ rí ọ̀gá ẹ. ẹ lè rọ́gà ẹ lè rọ́gà ẹ jọ máa ẹ lè rọ́gà. ọ̀rọ̀ àyàwó ọ̀gá òun mo fẹ́ sọ. ọmọ ló ń pariwo ń ta ló ń pariwo. ẹ àwọn ń pariwo ń ta. àwọn kan lónà béèrè yín bíbá yìí o ẹ tí wọn fariwo ọ̀nà àwọn bá àwọn béèrè ìyàwó ọ̀gá. ìyàwó ọ̀gá bi. bẹ́ẹ̀ ni ọ̀nà lọ sọ fún wa ẹjọ́ ìyàwó ọ̀gá tó mo fẹ́ a ṣe o. ẹ madam. ẹ sà ẹ káàbọ̀ ẹ jọ láti látijọ́ ni ìyàwó yín ti wà ọkọ mi. I don't understand ìyàwó wọn. kò jẹ́ kí n gbádùn ọkọ mi láti àárọ̀ títí dalẹ́ ọkọ mi tó yẹ pé mò ń yọ lò kẹ́kẹ̀kẹ́kẹ́ ìyàwó yín ó mi lò ó látara ọba mi ká lò ọba mi ká gbó mi lò mi òjò. ó mu gbó àbí kí ẹ gbó i don't understand. ó ń lo ọkọ mi bí mo ṣe bí mo ṣe ó bá mi lò ń lo bàrà ni mò ń tíra àti sọ fún yín. ẹ jù àǹtí ẹ má bínú sẹ́mọ̀lẹ́tẹ̀ wáyé sá. <laughs> mo mọ lẹ́yìn ṣebí ẹ̀yin ni ọkọ làbákẹ́ ìyàwó nǹkan ló ń jẹ́ làbákẹ́ ni ọkọ mi ni Ṣàgódò mẹkáníìkì. oh my god oh oh oh no. ọ̀dọ̀ ọkọ yín Ṣàgódò mẹkáníìkì ni làbákẹ́ ìyàwó mi wà. ibẹ̀ ló ń wà tó ń fọṣọ ẹ lójoojúmọ́. o rò pé ó yé yín. ó yé mi ó yé mi ó yé mi. làbákẹ́ Ṣàgódò ó ti yé mi. báwo ni ètò wa gbé wọn wo máa yá kutukutu máa pẹ́ máa máa. okay ìwọ sọ pé gan-an wa rí mi wá há. ẹ wá ẹ wá ẹ wá jàre ẹ ẹ jọ ẹ mọ̀ kọ́dọ̀ ṣé ká kúkú máa tẹ̀lé yín lọ sí ilé ilé yín ká lọ gbéyàwó wa kúrò mẹ́. ẹ o àjọ àjọ àjọ bí ọkọ mi bá mú mi á lù mí bolẹ̀. ok fala dress. nọmba twenty four àgbékẹ́ street. ẹ wo ẹ ṣáà ṣe wòlé fún èmi gan-an a bá lè yá nípele rẹ kẹ ẹ ṣáà ti fún ìyàwó mi lọ tèmi ọkọ mi dá mi dá lọ.

dá iná ló bá fọ̀rọ̀ dá mi. lọkúnlẹ̀ sílẹ̀ ńlẹ̀ ilẹ̀ ńlẹ̀ tó rọ̀ tó dọ̀tí tó ń sìn yìí for crying out loud finish that nonsense. ẹ jọ amọ̀nukẹ́bọ́ ló mú kú yìí lọ ó fẹ́ gbọ́kọ̀ mi ó fẹ́ gbà mí ó fẹ́ gbọ́kọ̀ lára bẹ́ẹ̀ máa mú lọ ẹ bọ́ lórí burúkú ẹ lọ. ẹ wọ́n wẹ̀rẹ̀ kí lọ́ọ́ parí wọ́n gbẹgbẹ́ gbọ́lé làbàkẹ́ ṣé ìparí oúnjẹ ni ẹ tẹ. sagodo mo ní kó yà òrìṣà mo ní kó yà òrìṣà so ìwọ ló dé àwọn mọ́lẹ́ láti jọ inú jẹ́ kí n rí àwọn mi ah, ọ̀rọ̀ ẹ ti wá so omi tó fẹ́ gbà yọ sí mi lẹ́lẹ́ yá mi. èyí lè yàwó mọ́lẹ̀ ọwọ́ àgbà mi ó a sì ń rògbò ara wa pọ̀. da fún ẹ fún kọ́tù kọ́ ara ẹ wo àǹtí ẹ̀mí ẹ sọ fún làbákẹ́ please let's go will you shut up jẹ́ ká you can't stay here ẹ̀bà tí bá ti tẹ̀ bá yẹn tọ́lọ́kù kan mi bá ti jẹun. ta lọkọ ẹ. Ah, àti ẹmu lọ. yóò oh yóò wẹ̀ ọ́ sídi sídi mọ́. sídi ẹjọ́ tó lọ ẹjọ́ sẹ́rí èmi ò ní kí ẹ má mú ìyàwó yín lọ káyé mọ́ káńsù tíìpù wa o ti ṣe bẹ̀ tán ẹjọ́ ẹjọ́ tẹ́ bá oúnjẹ yìí ni kókó. àbáyé ẹ fẹ́ bàjẹ́ jẹ́ dàbí ògùn ẹ̀fọn ṣe ṣe àwòrán mi. ṣe àjọ wọn sọ láti ẹbí ẹjẹ fún mi náà. mọ́tò mi ti suicide mọ́tò mi ti suicide. ẹ ẹ sọ ẹni kò pàbí ẹni kò pàbí pàbí. Wẹ̀lẹ̀ wọlé, ẹnu sọ̀rọ̀ yàgò ìfọ̀sí ọ̀yẹ́ ọ̀yẹ́ èmi sago ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé wúwo. gbogbo bá jẹ lọ ọgbọ̀n jẹ́ bọ̀ ni o ọgbọ̀n ẹ̀yìn wò owó sàgódò kó ọgbọ̀n ẹ̀yìn wò kọ́ owó sàgódò kó èmi sago èmi sagodo bàbá bàjá lọ sí ọjọ́ kọ́lẹ̀ ara kéńgé ọmọ ní ọmọ. tó ọjà wò tó ọjà wò èrè ah sí ní sí ní ọjà mi kẹ àwọn

wẹ́rẹ̀ wẹ́rẹ̀ tó bá dá ẹgbẹ́ àti bàbá kọ́ tó bọ̀ àti ẹ̀mí àti mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí àbí tí kò ń ṣe kékeré ìtìjà wèrè tó máa fi ilé tó dáa tó báyìí sílẹ̀ tó bá sọ nǹkan inú ìdọ̀tí ló ń fẹ́ lọ padà sí ọdún ọbẹ̀ yẹn ló tún lọ o àti mi ẹ̀wọ̀n wò mí ní ìran ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi. ilé yóò nọ máa wọ ọ́ lásán kọ́ lọ́rọ̀ tó alẹ́ yàtọ̀ pé sáré Ah, ah. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ jọ tó yọ náà ẹ jẹ́ ká padà lè lọ ẹ jẹ́ ká lè lọ tàkà ti mú sínsìnsìn a máa ti mọ́lẹ̀ àní jẹ́ kó jáde mọ́ ẹ jọ ẹ ẹ jẹ́ ká lè lọ. àlejò lọ́wọ́ ìṣe èyí mi wò ó wò mo fi ìpò yẹ ká jáde sọ̀rọ̀ tó ń lẹ́yìn nǹkan tí mo fi ìpò àlè ṣe nìyẹn wọ́n gba gbogbo eléyìí ojú ti lajú gbogbo kíní rẹ̀ èmi mọ bó ṣe ń rìn sọ̀rọ̀ ṣé ká jáde sí. kí la máa ṣe. sí wàhálà máa àfáà mi. máa tẹ̀lé yín because ojú lásán kọ́ lọ́rọ̀ tó wà ní ìjẹ́ mú fóònù mi ní mọ́tò. arákùnrin mm, ohun tó sọ lẹ́ẹ̀kan tuntun sọ kí n gbọ́. sọ àfà gbogbo kan tí mo bá yín sọ látàárọ̀ mi báyìí tí mo ń ṣàlàyé gbogbo kan tí mo fẹ́ sọ ẹ gbọ́ mi látàárọ̀ mm, kéèké ń gbọ́ fún wẹ́ kó yànnà náà kó yànnà náà dáadáa. àbá ìkan tí mo bá yín sọ pé mo fẹ́ ṣògùn owó mo ní ìdòwú gan owó púpọ̀ ẹ jọ ẹ bá mi wo kan. ọbẹ̀ ṣoògùn owó. torí ògùn owó ṣèṣe lọ́bẹ̀ ògùn owó ṣèṣe tó ní owó kárúnà gan-an ọjà lílẹ̀gbẹ́ ni. torí. ó wàá ṣe àwọn kankan fún mi wọ́n fẹ́ lówó sórí sọmọ zu ilé tí ń kàwọn ẹranko sí ń bàdàn ọ wà lọ bẹ tó bá ti débẹ̀ ó béèrè ibi tí wọ́n fi kíni o tí wọ́n fi pamọ́ sí báyìí ọ bá ti wá wọnú ó wà gòkè ó wọnú lé sínú kéjì kíni o sórí irun mú ẹ tó wà lápá ọ̀tún ni kò bá ń tu wa ah. lọ́ba lọ́lọ́wọ́. àfa ẹ lò afa ẹjọ ah kí n lọ zoo kí tó wọ ibi tí kiri wúwa àwọn máa ti bò jẹ afa ẹjọ bá mi wá kàn mí ṣe sí ẹjọ. ọ̀dà ọ̀níyà. àmọ́níyà. <laughs> ọ̀dìlówó lọ́múyẹ̀ wá. afa nítorí ìyá mi ni mo fẹ́ ṣe kan tí mo fẹ́ ṣe yìí ẹjọ tí bá pa ìyá mi sìn kí ni àǹfààní gbogbo owó tí mo fẹ́ ní ẹjọ ẹ wò kan mí ṣe sí ẹjọ afa. ọ̀dà ọ̀ bẹ́ẹ̀ ló yẹ kò fẹ́ lò. Hmm. lọ mú kan náà mẹ́wàá ẹyọ kan hmm, ní kó gbọ́n wa ẹyọ kan péré lọ wa. àfa tó bá jẹ yẹn mo ì tí bímọ. o ti bímọ. o ti bímọ. o ì ṣe é ṣe ọmọ wa. nǹkan ọmọ pọ̀ ẹ̀. ibẹ̀ gẹ́gẹ́ ni kàdí lọ. Ah, kí ló ṣẹlẹ̀ gan ah, àwọn tó jíwèé bíbá ìfowópamọ́ wọn sọ pé àgbo ẹni ṣe ogun ẹni ṣe gbogbo ẹ pé àfàgìdì ni pé ẹ̀rọ pé ẹni ṣe wo aláì ti pọ̀jù gan ṣe ẹ ṣogun fún yẹn lè ṣe kò sí ọ̀fẹ́ tí ń gbowó kọ́ tẹ̀tẹ̀ ṣe nígbà ìbọn fèkì ni àlèbá ẹ ṣe gan ṣe ẹ kúrò nígbà ìbàbá. nìdírín kò fẹ́ ṣiṣẹ́ ó sì fẹ́ lówó lọ kọ́lé wọnú ìhó kìnìún olùsí. salamu aleykum baba. Ah, ah, ah, wa aleykum salam wa aleykum salam ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ máa wulẹ̀ ẹ káàbọ̀ ẹ máa wulẹ̀ ìyá wa ẹ káàbọ̀ ẹ kúrò. Hmm. àfà ọ̀rọ̀ tí mo bá yín sọ lórí fóònù lẹ́ǹkan àbúrò mi ni. ẹ sá. ẹ káàbọ̀ ẹ o ẹ lẹ́ o hmm. yàwá ṣe rí bẹ́ẹ̀ ṣe pè mí èmi náà ṣe ìsítì ara wọ́n máa ń jẹ́ oyé mi wípé n tó ń sọ ọmọbìnrin kì í ṣojú lásán. Ah. èmi náà sọ ẹ ọ̀rọ̀ ṣọṣọ rẹ èmi náà sọ. So. Eh? mo rí kò ń ṣojú lásán ní tí mo ṣe insist pé a gbọ́dọ̀ kọ́ ọyìn nìyẹn mo ṣe pé ilé nǹkan. ẹ sà tẹ bá mọ nǹkan tójú mi rí ojú mi ti rẹ́dẹ̀rẹ́dẹ̀ lásìkò gbà tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ o ẹ wo ó sú mi débi pé mi ò lè kakún nǹkan kan ìyàwó ti tẹ̀ mí owó wà kò sí nǹkan kan tó ń jẹ níyà kó wá gbéra kó sọ pé mẹkáníìkì ló ń fẹ́ fi sọkọ tí bá rí mẹkáníìkì táwa ń sọ yìí náà ó dàbí kán mú igi kan gbé dúró sórí dúró kẹ wá mú aṣọ ìkísà kó fi kọ́gi lára kẹ máa fọwọ́ nù tọwọ́ yín bá dọ̀tí bẹ́ẹ̀ lẹ́ni yẹn ṣe gẹ́lẹ́ ó bá dandan la ẹni tó ń fẹ́ fi sọkọ nìyẹn mo tún lọ gbé kúrò ńbẹ o tún sá padà ẹ gbà mí. ṣe rí ẹni tó ṣiṣẹ́ fún iṣẹ́ ń lágbára iṣẹ́ ń ní agbára gan-an hmm. tí ò bá túlẹ̀ fúnra rẹ̀ àfẹ́ tó bá tún torí wà yìí tó níṣẹ́ lọ́wọ́ ń wà yìí látó tún lè ṣe. ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi tù. ṣùgbọ́n o ọwọ́ ń bẹ lára tiyín náà lára mi. ọ̀fẹ́ náà ti ń àfà ó lè jẹ́ ìyáálé ẹ̀yìn ni o ìyáálé ẹ̀ tó lé lọ ó lè jẹ́ kí tó ti ń tojú bọlé káàkiri tó ti ń ṣáájú pé kò ń padà sílé ló máa fi tawọ́ sábúrò mi lára. ọ bàbá ń jalè ni ìtìjú ìpọ̀ ló jẹ́ kí n lè dànù sóò tó ti sàṣàkóṣà sí mi lára ọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo kíbi tó bá kù sí lára mi ẹ ẹ bá mi tú gbogbo ẹ̀ka ẹ jọ̀ọ́ ogun ìpọ̀ fún mi jù.

tó bá tẹ̀ jẹ́ Rwanda náà náà fẹ́ lọ kò sí nǹkan tó burú jù sí bágbára owó ni nǹkan tó bá ṣe tilẹ̀ ló máa gbé agbára mi gbé tó wáyé pé bẹ́ẹ̀ náà náà ti máa rí àṣeyọrí ọ̀rọ̀ tó wà lé mo wà ókè pẹ̀lú ẹ̀ ẹ má wòrí màá ṣètò trip wọn ẹ jọ jẹ́ kán lọ síbẹ̀. nígbà sẹ́ni Senegal mo lè lọ àbí kẹ́rin lọ mọ́kà tí sẹ́ bá jẹ tán àwọn gbogbo àwọn ilé ràn án lọ. kò sí wàhálà sá ẹ sá àkókò bá mi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. níbi ẹ dé níbi ẹdẹ yìí. àwọn bàbá mi àwọn apá tí mo kí lọ òkè sòrò yìí ti di. àgbà tí màá tọkọ mi ń wọ ọmọ ń gbà yẹn ọlọ́tí náà tó mọ̀ ọ̀sẹ̀ bá fà kọrin bá mi ṣe gbà yẹn àbí bí bẹ̀tà àwọn ní nà àwọn bẹ̀tà mi yẹn ọlọ́run ló gba ọ̀dọ́. oògùn kankan ni mo yẹ sí oògùn kò tiẹ̀ dà. ẹ má yà má mi ẹ má yà má mi èmi ṣàkóso ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé. ṣàgódò ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ọ́mẹ́yẹ. èmi ń ṣàgódò èmi ń ṣàgódò àrà tí ń bá dá àrà kéńgé máa ní. yẹ́yẹ́ ṣàgódò ni mí yẹ́yẹ́ ẹni fojú di mí kóró ni yó. ó bá ń tán jẹ fún ẹ náà wọn gbé sóńtà kọ lọ tán jẹ fún ọ. ẹ ṣe sà. ẹ ṣe sà kọ. la part. Labansin. Ọkọ Làbákẹ́rẹ́. Aya Zàgádò. Aya Zàgádò nítorí. Ìjọ mo ti mọ̀ ọ̀sán àmọ́ ọmọ náà mi dùn ni. Ìwọ tó máa mára mi yá gágá. <laughs> Fún mi bó ṣe mọ fún mi. Fún mi. Máì máì. Ó torí ni. Sórí. My sugar. My sweetening. Eh? My honey. My boxing. Sugar, sugar. Ah, oh, ní pinyin kí. Sọ́rí <laughs> eh, o fẹ́nu kora. òun kò tí ì tó nǹkan Mo mọ ìyẹ́ bọ̀ lápá ọ̀yá Henry. Yeah, yeah, yeah, yeah. Sagodo! làbá kẹ́. ó lárúkọ mọ́ mi lórí lẹ́nu ẹ̀. Can somebody help me? What am I doing here? kí ni mò ń ṣe ń bí ṣàgọ́dọ̀. ṣé lọ́dọ̀ mi. dábì lọ́wọ́. ọdún How ló ṣe mí àwọn your máa wá ìtajọ́ máa gbóúnjẹ síra wa lẹ́nu. fọlọ́ọ̀ṣọ́ nǹkan fọlọ́n sọ ti fògùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ̀. ẹ gbà mí mo máa rọrùn báyìí o ẹ̀rù bá mi. ẹ̀dùn ṣé ṣé wé ti sọkọ nù ni. Ah! kí ni mo kò tó sọ yẹn oníṣẹ́wé ti sọkọ. sábọ́dọ̀. làbàkẹ́. Ah! yẹ́ẹ̀. Ah! ṣàkójú àbí kí ló pè ẹ́ ní nǹkan tó dánwò yìí nǹkan tó dánwò yìí ìrandíran á lọ sí ìwọ kó máa lọ sí ó máa ṣẹ̀wọ̀n kú ni tí mo parí pẹ̀lú ẹ nígbà mi. kí ló ṣẹlẹ̀ ah. làbàkẹ́ làbàkẹ́ làbàkẹ́ sóògùn ah. a máa lópin ewé mọ̀jà mọ́ ni ẹ gbà mí ojú mi sì ṣe yẹ ẹ tá àtẹ̀tẹ̀ máa tọ́jú ara wa mo ṣe ìmọ̀ sí wa ọ̀lẹ́ ìfọ́ mi làbàkẹ́. ká pé kí n ń sọ kí mo bá wà o làbákẹ́ mhm. jẹ́ kí n sọ irú ọkàn mi tí mo bá wà fún ọ. mo ń gbọ́ yẹn. ọ̀rọ̀ tí mo bá wà rí. làbákẹ́ níjọ́ tí mo ti máa wá sínú ilé àtijọ́ náà mo ti máa wọ̀ tó máa wù mí orí ẹ̀mí mi ló dúró sí mo nífẹ̀ẹ́ rẹ o làbákẹ́ mo nífẹ̀ẹ́ gidi gan làbákẹ́ mo fẹ́ fi ọ. Ah, ah, ẹ wá ẹ wá kí ló ṣẹlẹ̀ níbo ni ilẹ̀ ń bolẹ̀ lọ sẹ́yìn àti sàgódò ti sáré jẹun tọ́nu. ṣé lóòótọ́ ni. ní kíni. mo kò róúnjẹ lẹ́nu mi sí níbi tí mo jókòó sí mbẹ̀yẹ pẹ̀lú sàgódò tó máa ń bá wa tún mọ́tò ṣe mi mọ̀ kó tí mò ń wá ń bí. àbẹ́ mọ̀ gbàgbé mi wà ní búkà oúnjẹ yìí sẹ́yìn ẹ̀ẹ́sẹ̀ máa jẹun bì sọ́njẹ nìkan lẹ rí tẹ̀ ń sọ ni. lẹ́yìn tẹ́ ti kó wálé tó yẹ pé ẹ̀rọ àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ sáwà lẹ́nu àwa ó jẹun àá ṣe gbogbo ẹ̀ tẹ́tí ń ṣe lọ́kọ láya ẹ wo sẹ́rí eléyìí tó jẹ́ pàápàá bá rí bẹ̀ ni pé kò síbi tẹ́ẹ̀tì lè ṣe yànkíyànkí bó ṣe inú ọkọ̀ lílájẹ ni bó ṣe orí ọ̀kadà lílájẹ ni kí Ṣàgódò mọ ṣiṣẹ́ lọ́wọ́ báyìí kẹ́yìn kàn dé pé tọ̀ ó yá ọmọ mẹ́lá ọjẹ́ o yóò sáré fi sẹ́lẹ̀ ẹ wọnú ọkọ̀ ibẹ̀ ni rúmà pa lọ yín wà àwọn kan máa wò yín ràn ni. ẹ jọ ẹni sọ̀rọ̀ where is my fọlọ́nṣọ́ ọkọ mi tajọ máa ń gbé mọ́tò wá ṣe ń bì ah. ìjọba olówó. fọlọ́nṣọ́ tọ́ ni ah, ẹni tó ti fi okun ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ dànù tipẹ́tipẹ́ tí ò sí ó ti sẹ́yìn ó ta fà sókè òyìnbó borí ó ti gbàgbé pé àṣegbé kan ò sí mm-hmm. ayé nìrọ̀mọ́ ọ̀run ògbéké ayé nìrọ̀mọ́ ọ̀run ògbéké ó ti gbà pé lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀ dandan ẹni náà kà burú sámọ́là kejì ìgbàgbé ṣe é pé mẹ́rin ìtòkù tiẹ̀ ní ẹja ṣe rere rere ló pé ìwà ìka òsùnwọ̀n ẹja ṣe rere yeyeyeye rere ló pé torí. Ayeni ní ìramọ̀ ọ̀run Ayeni ayé ní ìramọ̀ Ayeni ògbèké ayeni ní ìramọ̀ ayé ní gbogbo tó pamọ́ lójú ènìyàn kedere màní lójú ọlọ́run àbọ̀ ń bọ̀ wá jẹ́ fóníṣẹ́ olúwa yóò jèrè wa ayé nira ọmọ ọ̀run gbèké ayé nira ọmọ ayé nira ọmọ kedere màá ní lójú ọlọ́run ayé ayé yìí nira mọ́ igbá àfihàn kà la fi ń san ó wá tán bí igbá àfihàn kà la fi ń san ọ̀tá bá sókè tó ìdóbò rí ẹ̀sán ti ké. ó rẹ̀ mí. má rẹ̀ náà ah, ah. ó yẹ kó mọ̀ pé <laughs> ẹ̀sìn lọ́mọ ah, irú mi máa bẹ ṣeré wà sọ fún mi pé o tún fẹ́ jókòó máa wo tv mo tiẹ̀ mo tiẹ̀ yìn ẹ́ tó bá jẹ́ ọmọ ẹ̀ àti lọ sùn nǹkan kún mi má jẹ́ kí n tọ́ ẹ̀mí ìfẹ́ yá náà ni. Mm-hmm. Eh. Ah, bébí tó bá ti ń lọ kò gbé mi dánú fẹ́ gbàrún mi lọ́dọ̀ kọ́sítọ́mà mi gan. Mm-hmm. má gbìyànjú wa. so mo fi style nǹkan ni. hello bí ẹ pé kí ni bí ẹ bí ti báwo. ó ti yé mi má ti gbogbo ẹni sọ̀rọ̀ fún mi so ọ̀dà àti bí tó ti ń bọ̀ àbí. yes now. àfọlọ́nṣọ <laughs> ah, ó fọ́nìṣà bọ̀dá wò. ẹni tá a jọ máa ń pín táyìn lò tàbá fẹ́ wá bẹ́ẹ̀ lé ni. ọ̀nì mi short of time láì ná ìwà tí anybody láti gbà ọ́ sí gbà ọ́ mo ti lé lọ. I know. òpin flatter mi kò lè possible. Ah. yes now because mo mọ̀ pé òun ló kọ́kọ́ ń fẹ́ kó tó fẹ́ mi báwo ni ìfẹ́ máa sáré tán lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn irọ́ ló ń pa fún mi. honey i'm not flattering you mo rí i pé yọ̀mí kò ń ṣe èèyàn tí mo lè fẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ìgbà yẹn náà ẹ̀rù máa ń bà mí pé ìwọ máa wálé ni òun máa wá lọ́lẹ̀ ẹ̀rù máa ń bà mí mo kàn máa ń fi ọkàn díẹ̀díẹ̀ gbé ni number one irọ́ yọ̀mí ti pọ̀ jù kò sí nǹkan tó lè sọ láyè tí yọ̀mí bá lójú ń rọ àbí alẹ́ sílẹ̀ ẹ bọ́ síta kẹ lọ́wọ́ ni mo dẹ̀ rí i pé ìwọ kò sí nǹkan tó fi bò fún mi gbogbo bó ṣe jẹ́ gbogbo ló ṣàlàyé fún mi tí mo dẹ̀ really appreciate o oh, get torí ẹ̀ mi ò ṣe fẹ́ rí mọ́ torí ẹ̀ mo ṣe lè lò. àbí ṣé o pàdé ẹ̀ ń bèrè ni o ṣáà ń pàdé ẹ̀ ń bèrè níṣà mo sọ fún ẹ. fún mi nìkan tó ń sọ ìta. yes mo fẹ́ kí ìwọ jẹ́ tèmi kémi náà jẹ́ tèmi títí láyé ayé. Ah, nǹkan tó dé ń bá mi sọ yìí so believe pé o máa fẹ́ lágbára díẹ̀. ọlọ́run ò ní jẹ́ kó lágbára. because mo sọ fún ẹ for the first time pé mo níyàwó dẹ̀ ti lọ́mọ mo believe pé kájọ máa ṣeré pa ká in general enjoy nàrà kí n máa dùn ẹ́ nínú ó láìkẹ́ bẹ́ẹ̀ ni. torí nǹkan tí mo ṣe nífẹ̀ẹ́ gangan ni wípé ò fi gbàkànbọ̀kan nínú fún mi olóòtú níyàwó ó fẹ́ gbọ́ yọmi ìyàwó mẹ́ta ọmọ mẹ́fà ló bí hmm? bẹ́ẹ̀ ni kò dẹ̀ sọ fún mi. but mo ní pé mo fẹ́ dá àìmọye relationship tẹ́ pé ọkùnrin àti obìnrin wọ́n máa wà for like twenty thirty years ó ń ṣe pé bóyá ká fẹ́ra wa sílé náà fún mọ̀ kó ti léyàwó mi lè lè dálé ẹ̀rọ. ọdún ìwà jẹ́ kí n parọ́ fún mi náà láì rẹ̀ hmm? but ó mọ̀ láti jẹ́ kó wà ní láìdí mi because mi ò fẹ́ problem fún ẹ̀mí rẹ̀ fẹ́ problem fún lèmi náà. ìwọ náà ló máa sinmi lọ lẹ́kọ̀ọ́. ó ti wà <laughs> but mi ti ṣe tán tí mo fẹ́ lọ láti ṣèjú kejì yá mi. jẹ́ ká wọn lórí lọ́wọ́ kí mi náà wá rẹ̀. jẹ́rìí. <laughs> Oh. Oh. òyìnbó ṣì sọ olè olórí burúkú aṣẹ́wó aládùúgbò wa wojú olè gbọ́kọ́gbọ́kọ́ olè aṣẹ́wó olóṣì. hello mother ní kí ni kó tó ń sọ òye mi. Ah, ó ṣe máa yí ẹ. mo ń drive bò mo ṣàrí pé ìyẹn ń tẹ̀lé mi bọ́ mi ò really understand mo rò pé eh. bóyá wèrè tó ṣẹ̀ já ni. owó tó wá ń gbálẹ̀kùn mi nìyẹn ọ̀rọ̀ tó tún wá ń sún tún ta sí mi létí pé gbọ́kọ́gbọ́kọ́. ṣé òun ṣe gbọ́kọ́gbọ́kọ́ ni. ọkọ̀ wo ni mo ah, gbà o. so òun mọ́kọ́ tó gbà àṣé wọn tiẹ̀ pa aṣẹ́wó ni ẹ bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ẹ kẹ́ máa lọ nílé onílé kiri kẹ́ máa gbọ́ kọ́kọ́ kọ́lọ́kọ́ kiri lẹ́ máa ṣe olórí burúkú ni aṣẹ́wó ni ẹ òrìbó erí pàkẹ́lẹ̀ wọ̀ gáùn olórí burúkú olóṣì olè aládùúgbò ẹ wá wojú olè. ti yé mi mo ti mọ̀ báyìí èèyàn hmm. máa gbó bí ajá báyọ̀ kó agbẹnulẹ̀ ẹ̀ ṣé èèyàn máa gbó bí ajá wòbó ẹ̀ ń gbó wòbó àdúgbò ṣe pélé ẹ lórí gbogbogbò láì ṣe pé mo jalè ẹ jọ nítorí ọlọ́run bí tí mo wà lọ́kọ ẹ ti wá bá mi o hmm. eh, èèyàn gbọ́dọ̀ máa ṣe báyìí kọkùnrin bàgbélé o fẹ́ gbọ́ mm. mo ti gbà mo ti gbà kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe. gbẹdúró lọ́sọ̀kù sílé ni mélòó kí ni kí ni ni kí ni. èmi ò pọ̀ ọmọ tí ò pọ̀ tí ò tán. náà ṣé yi. ni ṣe ṣọ́tọ̀ yìí ni dúdú ṣọ́tọ̀ yìí ni ṣọ́tọ̀ yìí. ṣọ́tọ̀ yìí àlọ́ lè má láìkí ló ń ṣe àṣẹwó ni kí ni ni kí gbogbo ogun tó dì í tẹ̀bù máa jà aṣọ ń gbọ́. aládùúgbò wá wọ ojú ọ̀lẹ̀ ojú ọ̀lẹ̀ rẹ̀ ọ̀lẹ̀ kí ló gbé olórí burúkú olóṣì tó gbé wàrà wọ́n tí bá parí pẹ̀lú ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí wàá rí mi rò bí ìran olóṣì aṣẹ́wó olè ọ̀kadà jẹ́ ká máa lọ. irú ìyàwó ẹlẹ́rìí gbogbo ọjà ti já sí òye èèyàn máa ṣe bí ọkùnrin dúró tì àbó ti dúró tì ẹ̀ ni nǹkan tó rọra ṣe lénìí wàá regret life ẹ̀ kò tún jẹ́ wálé mọ́ ẹjọ́ filẹ̀. torí ẹ̀mí ọmọ ọ̀rọ̀ òbí ayé ní ìrámọ̀ ọ̀run ògbéké. ayé ìrámọ̀ ayé ìrámọ̀ ọ̀run ògbéké. ayé ọlábísí o ọlábísí o ọlábísí mo ti ṣíwọ́ lu mi o ó di dandan kó tẹ́ yé mi ló disgrace ló yẹ mi wèrè wèrè báyìí ni kó máa ṣe Ọlábísí o kó máa tẹ́ kiri ni o gbogbo ibi tó o bá lọ kó máa kàbùkù bàbá má rí ẹ ibikíbi tó o bá lọ báyìí kó máa ṣàfọwọ́rá káàkiri ni gbogbo ibi tó bá wà kó máa ṣàfọwọ́rá káàkiri ni kó máa jí nǹkan tí òun wà tí nǹkan tó yẹ kó jí kó máa jí ni láti wákàtí ìwọ títí láéláé kí fọlọ́hún ṣọ́nà má rí mi ẹ̀ látọ̀ kó kórìíra ẹ kó kórìíra ẹ orí jẹ́jẹ́ mi mo Ọlábísí o Ọlábísí o. Ọlábísí o kò ṣẹ bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀. mi ò mọ ẹ rí o mọ mi rí o bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ mi yẹ̀yẹ́ ti dé báyìí báyìí o. tó bá ní kí wọn fẹ́ ṣe ó ti jẹ̀bi ayé nírọmọ ayé nírọmọ ọ̀run òkèké ayé gbogbo ohun tó pamọ́ lójú ènìyàn kedere mà ní lójú ọlọ́run àbọ̀ ń bọ̀ á jẹ́ fọ́níṣẹ́ olúwa yóò jèrè wa. fọlọ́hún ṣó. ayé nírọmọ ọ̀run òkèké fọlọ́hún ṣó fọlọ́hún ṣó ẹ̀ẹ̀mẹ́ta ni mo pè é fọlọ́hún ṣó ibikíbi tó ń kò lè wà ìfẹ́ èmi làbákẹ́ ni kó máa jọba nínú ọkùnrin kí wo àti Ọlábísí kẹ́ ẹ di ọ̀tá ẹ tún gbúdọ̀ ríra yín mọ́ kó o hate Ọlábísí ìfẹ́ mi làbákẹ́ báyìí ni kó máa wà nínú ọkàn ẹ tó o bá ń rìn lọ ìfẹ́ mi làbákẹ́ ni kó máa wà nínú ọkàn ẹ tó o bá ń jẹun ìfẹ́ mi làbákẹ́ ni kó máa wà nínú ọkàn kí ìfẹ́ ìwọ̀n fọlọ́ọ̀ṣọ́ kó máa jọba nínú ọkàn sí mi kó túbọ̀ máa jọba lọ bí bá ṣe kúrò ń bí báyìí ibikíbi tí èmi làbákẹ́ bá ìwọ fọlọ́ọ̀ṣọ́ ni kò ti wá bá mi níbẹ̀ torí pé kí ni kó ṣe kó ṣe báyìí òun ni tìlá kọ̀ ibikíbi tí o bá wà láti wákàtí lọ títí ayérayé n tí mo dẹ̀ wílé ní ará ọ̀run ti gbà. ó ta fà sókè òyìnbó orí ó ti gbàgbé pé àṣegbé kan ò sí mm-hmm. ayé nìrọ̀mọ́ ọ̀run ògbéké. kẹdẹ mi ò mọ̀ kó wà Eh, báwo ni nothing mo mú àwọn agent kó wá wọnú ilé mi níbí ni. kọ́ wa wọlé ṣé wọ́n fẹ́ tún lẹ́kùn ni àbí kí ni kò yé mi. jọ kí ló fa question mo ní kí àwọn agent wá wo ilé mi ókè o fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mm. now mo fẹ́ ṣe business kékeré kan mo dẹ̀ believe pé kò síbi tí mo ti lè rí owó yẹn bí kò jẹ́ pé tí n bá ta ilé kí n dẹ̀ lówó yẹn fún nǹkan tí mo fẹ́ nǹkan tí mo fẹ́ kán wá wò nìyẹn ó yẹ kẹ́ ti sọ fún mi kẹ́ tó rò pé fẹ́ talé ọ̀sán ṣé kò ní gbà tẹ́tí rò tẹ́lẹ̀ ní ẹ̀kọ́ déédéé sọ pé fẹ́ talé just like that. arábìnrin kí ló ṣẹlẹ̀ jọ kí ló fẹ́ jọ baby. oh baby. kẹ́mi sọ fún ìwọ. yes. ilé tí mo fẹ́ kọ́ nígbà tí mo fẹ́ kọ́ tí mo gba owó lọ́wọ́ ẹ̀ àbí tí mo gba owó lọ́wọ́ bàbá bàbá ẹ̀ nìkan àbí yàrá yẹ nìkan ló fún mi ní owó tí mo fi support owó tí mo fi parí ilé yàbí. baby you shouting. orí múnú bí mi ni inú ti ń bí mi náà. ẹ má bàa pariwo náà ẹ ti sọ nǹkan tẹ fẹ́ sọ ọ̀rọ̀ ẹ dì í ọ̀rọ̀ ìjẹ́. ẹ fẹ́ talé. mo fẹ́ talé àbí mo ti talé. ẹsẹ̀ ti ta ọ̀rẹ́ di. látọdún wo so tán bá ti wá láti wá yanjú ara wọn láti gbalé ẹ̀yin má kó jáde nǹkan tẹ bá fẹ́ ẹ̀rí nǹkan tó máa fojú yín rí ṣẹ́gbọ́ bébì. bébì hmm. sisi pẹlẹbẹ o ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run. ẹ jọ ẹ ti wo ogun nǹkan tẹ fẹ́ gbogbo nǹkan tẹ́ dẹ̀ fẹ́ ló tẹ́ lọ́rùn. ah very very sure gbogbo nǹkan tó wà ní ìbàlá tiẹ̀ like Oh wà okay. wà òkè wà now ẹ má gbàgbé nǹkan tẹ́ ẹ sọ a week ni mo fún yín o láti balance owó mi ó ti yé ẹ jọ gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ need mi bí láàrin week yẹn yanjú ara yín pẹ̀lú wọn ṣe gbọ́. ah no no no no sir títí yín kàn ní kẹ́kọ̀ọ́ ti fún wa ní go ahead tẹ́ bá ti fún wa go ahead kò sí pé a máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. ẹ má mo bìlẹ̀ pé àti true àbí àwa lè máa lọ ọmọ ìyá ẹ fúri láti máa lọ. bíbí ìgbà um, madam for your information you know, ṣáà ti gbọ́ nǹkan tó ń sọ sí. Ah! olúwa o olúwa o ṣé mi mo fi ọwọ́ mo fi ìbínú àti ìkanjú tí mo fi lé ìyàwó mi dànù tọmọtọmọ làbákẹ́ làbákẹ́ tí yóò kí nífẹ̀ẹ́ yẹn ni mo nífẹ̀ẹ́ tí mo fi ní ká máa yanra wa lọ́rẹ̀ yìí ó dẹ̀ wò sọ́sọ́ ó dẹ̀ balẹ̀ ayé mi jẹ́ fún mi tọmọtọmọ tí mo bí ó tún gbé nǹkan jẹ mo bẹ̀rẹ̀ sí ní káàánú ẹ̀ láláì mọ̀ pé pàṣán ni ṣàgódò jẹ́ fún ọ láti fi gbè mí níjà. Ah! ìyẹn ni pé ọlábísí ìyàwó mi ò finú fẹ́ dọ̀ máa jalè. torí ayé ní ìrọ̀mọ́ òkèké ayé ní ìrọ̀mọ́ ọ̀rọ̀ òkèké ayé nírọ̀mọ́ ayé nírọ̀mọ́ ọ̀rọ̀ òkèké ayé gbogbo ohun tó pamọ́ lójú ènìyàn kedere màá ní lójú ọlọ́run àbọ̀ ń bọ̀ á jẹ́ fọ́níṣẹ́ olúwa yóò jèrè wa ayé nira ọmọ ọ̀run ògbèké ayé nira ọmọ ayé nira ọmọ ọ̀run ògbèké ayé nira ọmọ gbogbo ohun tó pamọ́ lójú èèyàn kedere mà ní lójú ọlọ́run ayé ayé yìí nira mọ́ igbá àfiwíkà la fi ń san kò wá tán bí igbá àfiwíkà la fi ń san ọ̀tá bá sókè tó yí dóbo rí ẹ̀san ti ké ẹ̀san ti ké.